<clears throat> náà adáwọ̀pẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgbẹ̀ fún àmìlúwà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run tí a fi ọpẹ́ fún òun lọba tí ó ṣe wá ní mùsùlùmí kéèyàn tó lè máa jẹ́ mùsùlùmí ní tàbí ní alistislam submission kéèyàn jupájúsẹ̀ ẹlẹ̀ fún òfin ọlọ́run ó gbọ́dọ̀ wà lára mùsùlùmí níjọ́ tí wọ́n bá sọ pé ntọ́lọ̀ ń fẹ́rẹ̀ bọ́lọ̀ ń ṣe fẹ́ ká ṣe nǹkan lélẹ́yìí téèyàn tó wá rò wípé bífẹ́ náà mi ṣe fẹ́rẹ̀ àbí bí mo ṣe rò pọ̀ yẹ ká ṣeré tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ bí wọ́n ṣe ń ṣe ń fámílì wa lélẹ́yìí bí wọ́n ṣe ń ṣe nú àṣà wa àbí nínú ọ̀ràn wa tí ṣe Yorùbá òun lélẹ́yìí kírò ẹni bí ọmọ wípé Islam òun nǹkan ti ń ṣe <clears throat> kákọ̀lọ́ gbélé ní oyé náà ẹlẹ́kejì al-inqiyad lillahi bi ta'a kéèyàn tó lè jẹ́ mùsùlùmí òdodo mímọ́ taratara tẹ̀láṣẹ ọlọ́run kìí ṣe pé èèyàn tẹ̀láṣẹ ọlọ́run reluctantly pé hmm, ẹsájà ṣe bẹ́ẹ̀ náà sọ ìpè tó bá ní kéèyàn ó ṣe nǹkan èèyàn máa ń ṣe lọ́nà méjì nínú kéèyàn finú fẹ́dọ̀ ṣe tàbí kéèyàn ṣe pé tá àbá kú sé ní ìsìn àmọ́ tí ó ṣe kí ni o tí ó ṣẹlẹ̀ mùsùlùmí ò rí báyẹn èèyàn taratara ṣe ń tọ́lọ̀ ń bá ní kéèyàn ó ṣe ara tí máa jẹ́ èèyàn jẹ́ mùsùlùmí òun nìyẹn bákan náà tá wá sọ̀rọ̀ Islam gẹ́gẹ́ bí àwọn àáfàá sì jẹ́ kó yé wa àwọn tí islam kó sínú ó póríṣiríṣi ó ń bẹ nínú tí islam kó sínú tó ní í ṣe bìlà àkídà pẹ̀lú ọ̀rọ̀ ìmánì ọ̀rọ̀ ìgbàgbọ́ òdodo mùsùlùmí tí ìgbàgbọ́ òdodo rẹ̀ tí ó bá ti di bó ṣe yẹ kó rí bó ṣe wà nínú Qur'an àti sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam irú ẹni bí ó ní jẹ́ mùsùlùmí òdodo torí wípé nǹkan tó jẹ́ pé nǹkan pàtàkì foundation tá a máa mọ àwọn nǹkan yòókù nínú Islam lè lórí òun náà ni ọ̀rọ̀ iman òun ni ọ̀rọ̀ akida òun ni ọ̀rọ̀ tawhid òun ni ọ̀rọ̀ alfikul akbar àgbòyé ẹ̀sìn tó lágbára jù lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ ìbá dúró nínú àwọn tí Islam kó sínú àwọn tó ní í ṣe bèlè ibadat pẹ̀lú àwọn ìjọsìn ó wà ní Islam ìjọsìn yìí rè oníranran ọ̀nà ló lè wá lẹ́yìn ìgbà tá a bá kú òun náà ìjọsìn àwọn tó ní í ṣe pẹ̀lú akhlaq àwọn ìwà bí wọ́n ṣe fẹ́ káwùwà rèé ìwà tí mùsùlùmí gbọ́dọ̀ máa wù léléyìí ìwà tá a gbọ́dọ̀ bá lọ́wọ́ mùsùlùmí léléyìí èyí tó sì kẹrin ni muamalat àwọn tó ní í ṣe pẹ̀lú interactions pẹ̀lú relationship láàrin àwa ìbágbépọ̀ ìbáṣepọ̀ dídá nǹkan pọ̀ láàrin àwa tá a jẹ́ mùsùlùmí abala ń tá a wá fẹ́ gbéyẹ̀wò lónìí ó ní í ṣe pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì àtẹlẹ́ẹ̀kẹrin mo rò pé a bá mi lọ kí la pẹ́ lẹ́ẹ̀kejì ìbáadà kí la pẹ́ lẹ́ẹ̀kẹrin mọ̀hámálà ọ̀rọ̀ ń tá fẹ́ sọ lónìí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àlùwàlíyù afẹ́fẹ́yàwó lílọlé ọkọ yíyọ̀ǹda ọmọ fúnni léètọ́ fọ́ọ̀lù sí abala kíni o ànìká ó kó sí abẹ́ mọ̀hámọ́là abẹ́ bá a ṣe ń bára ẹni ṣe ó kó sábẹ́ rẹ̀ bákan náà ó kó sí abẹ́ kíni o ìbáadà kí lójú ó kó sínú abẹ́ ìbáadà ìtọ́ fi lè mú ọkùnrin mùsùlùmí tó ti bàlágà tọ́fẹ́ fẹ́ obìnrin lọ́nà tọ́ yẹ kọ́ gbàfẹ́ tí ò mú rújúrújú dání tí ò mú ìlàhílo kankan dání tí ò jẹ́ káwọn èèyàn máa kẹ́fín bú sí irú ẹni bẹ́ẹ̀ wà fí búdí àhàdíkún sọ̀dàkọ̀ tírú ọkùnrin bẹ́ẹ̀ tọ́ bá súnmọ́ ìyàwó rẹ̀ anabi sallallahu alaihi wasallam ó ní wọn ó tún kọ́ ládá fún pé ó ń ṣe sàárà ni téèyàn bá bọ ìyàwó èèyàn lọ́wọ́ tí n bá kúrò ní ui lálẹ́ tí mo délé tí mo délé sàlámù aláìkùm kí àwọn mi bọ́ mi lọ́wọ́ ìgbàlá dáwájú ọlọ́run pé mo bọ̀ lọ́wọ́ ó bọ́ mi lọ́wọ́ lásán tọ́bá tó dìmọ́ mi ìgbàlá dá dídìmọ́ lọ́tọ̀ tọ́bá tó fẹnu kò mí lẹ́nu tẹ́ ń pè ní kissing èyí tó ṣe kí ni o èyí tó gba láádá mi lọ́tọ̀ ó túmọ̀ sí pẹ́rú eléyìí kò lè sí fẹ́ni tí ò ṣe kí ni o tí ò níyàwó ẹni tó bá wá lọ ṣerú nǹkan yẹn láì sọ́nà tẹ̀tọ́ èyí tó fi yẹ kó di ládá kí náà padà máa di fún ẹsẹ̀ jẹ́mọ́ ẹ̀já gbọ́yé o tí ń tọ́ yẹ kó ṣẹlẹ̀ ọ̀bá ṣẹlẹ̀ téèyàn wá dàrú tó bá dàrú délé ayé wàláhì kò lè dàrú lọ́dọ̀ ọlọ́run mo máa ń sọ gbólóhùn yẹ púpọ̀ fáwọn èèyàn tẹ́ ẹ bá rò pé gbogbo kinní ìtàn sílé ayé kò lè ṣe kíni o kò tàn sílé ayé o kódà mo sọrú ẹ̀jọ́ kan láìpẹ́ yìí <laughs> ọba bí dáadáa fún mi wàláhì àsáwọn èèyàn kọ̀ṣẹ́ Tecno ọ́fíìsì ara fóònù kòkó sùn kan ojú fóònù bá bàjẹ́ ẹ sì ní bó ní twelve month warranty mo bá dọ́fíìsì wọn ní mọ́kọ́lá wọ́n bá ní sọ two thousand eight two thousand eight kíni receipt lélẹ́yìí mọ́lọ́gà yìí mo fẹ́ rí abádé ìbò palẹ̀ ọ̀gá àwọn sì rè kèé ṣe mùsùlùmí rárá nígbà táwọn sọ̀rọ̀ ní pé tẹ́ ẹ bá rò pọ̀ tán sílé ayé o wallahi does not end in this world we will meet in the year after and i will collect my ah afáwọ́ you. mo fi ọlọ́run sẹlẹ́rìí wọn padà gbowó lọ́wọ́ mi ẹmọ tó wá ṣe wọ́n ní màá sásán two eighty mo ní màá sàn ṣùgbọ́n gbàjọ́ ògbèrè àlùkìyàmọ̀ tọ́rẹ́ ẹ ní kinní yìí ní twelve month warranty kọ̀dẹ̀ posù kan tójú rẹ̀ ṣe kinní o tó fi dipọ́ lọ lé bẹ́ẹ̀ sí á ní bá ń pààrọ̀ rẹ̀ lọ́fẹ̀ẹ́ yìí mọ̀ òtí ní ìgbàwájú ọlọ́run wàlẹ́ ẹ̀mọ́ jọ́sí kan bá bá ń pààrọ̀ rẹ̀ mọ́kẹ́ àfà don't pay don't pay àfà gbogbogbò bí wọ́n sì gbó lọ́wọ́ mi nìyẹn àṣẹ́yìn náà ti ẹ̀fẹ̀ jí àlọ́dọ́ ọlọ́run ẹ̀ sì ṣe ìsìláàmù tá a bá rò pé gbogbo nǹkan tán sílé ayé wà lẹ́kọ̀ọ́ tán sílé ayé yóò tó máa tẹ̀síwájú ní kíni o ọ̀run inú fi já sí wípé gbogbo ń tá a bá ṣe nù sẹ̀mí ayé wa alákọ̀ọ́kọ́ kákọ́ rí pa satisfy ọlọ́run ta ni kákọ́ satisfy Allah má rò wípé torí pé kò sẹ́ni tí ò lè kọ́fà ara rẹ̀ tó bá rí pàṣírí òun fẹ́ tó lọ́dọ̀ àwọn ta ni o ọ̀dọ̀ àwọn èèyàn tó o wa wá kọ́fà ara rẹ̀ tásìrí rẹ̀ fi wá bọ̀ lọ́dọ̀ àwọn èèyàn tọ́ba lọ túwájú ọlọ́run kọ́sìrọ̀ dúnìyà wà láàkìrà ayé tó rò pọ̀ kọ́fàrà rẹ̀ ó ṣòfò ayé ó tó wá ṣòfò ọ̀run dáríkà wà lọ́kọ̀ sọ̀rọ̀ ní ìbùbí òfò tó lágbára jù tó fojú hàn nìyẹn níwájú gbogbo ayé téèyàn ah, mo kú ti dọ́gbọ́n sí ilé ayé wọ́n rò mo mo ń kíìsì ìyàwó mo ń bá intercourse tó fi ẹkọ́ jẹ́ sọ́dákọ̀ kí ni ni ọmọ jẹ́ wájú ọlọ́run la sì gbọ́dọ̀ farabalẹ̀ àlàyé tá a fẹ́ ṣe lálẹ́ ó ní ìdìkagbọ̀yé inshallah nígbà tí n bá sì parí màá gbìyànjú àti dákọ̀ àwọn references mi ní dákọ̀ reference english o mi ní mọ̀ọ́mọ̀ dákọ̀ english kankan arabic mà dákọ̀ torí n tọ́ba àwọn ìpìlẹ̀ ẹ̀sìn wọ́n translate ẹ̀ sí àwọn èdè òun ni ìpìlẹ̀ rẹ̀ gángan bó ló ti wá o lárúbáwá èdè tọ́lọ́run fi sọ Kùránì kalẹ̀ nìyẹn èdè tó fi ránà bí wa Muhammad sallallahu alaihi wa sallam òun nìyẹn ọ̀rọ̀ afẹ́fẹ́ rẹ ni ọkùnrin fẹ́ fẹ́ obìnrin obìnrin ọfẹ́ gbà màá fẹ́ ìwọ ọkùnrin màá díyàwó rẹ ọ̀dọ́kọ mi màá dẹlẹ́tọ̀ rẹ ó dẹlẹ́tọ̀ mi àwọn àáfàá alálàmọ̀rí kan tó léwu tó gbẹgẹ́ ni tó yẹ ká farabalẹ̀ fún ló fi já sí pé kọ́ídà kan ń bẹ lọ́dọ̀ àwọn àáfàá oní usul alfẹ́kì tí wọ́n máa ń lò sẹ́ẹ̀rí tí wọ́n bá ń sọ kọ́ídà yẹn pé ìpìlẹ̀ al-aslu fi kulli shay'in al-ibaha sẹ́ẹ̀rí tá a bá sọ pé kí ni ìpìlẹ̀ gbogbo nǹkan ẹ̀tọ́ ni kí ni ìpìlẹ̀ gbogbo nǹkan jẹ̀mọ́ ẹ̀tọ́ ìpìlẹ̀ gan ni pé a lè mutí ìpìlẹ̀ nípa a lè ṣe sìnà táàfì wá rí tí ó sọ di kí o haramu táàfì lè rí sọ́ọ̀rì fún yẹsìrìfù anil ìbáha ìlàyé ìlàlá e, haram nígbà bá rí pé nǹkan yóò a lè mú gbogbo nǹkan tó wà láyé o lè mú júìsì sóyé ní ìsìn o lè mú omi o lè mú ilé ṣùgbọ́n má mú kíni o hamuru ìtí ọba ti jẹ́ pé yọ jẹ́ kéèyàn ọmọ ń ríra ọ̀gbọ́dọ̀ débẹ̀ àṣẹ́rì lọ́wọ́ padà sọ ọtí di kíni o èèwọ̀ ṣe wá rí dàkejì ẹ̀ ni wàlà aṣlùfìlì bódìí ṣe rí ìpìlẹ̀ níbi fìdígbòdì ìpìlẹ̀ níbi ká ní ásẹ́ẹ̀sì sóbìnrin èèwọ̀ lòun èèwọ̀ ni pé ọfọ́ ọkàn obìn èèwọ̀ ni pé wà tóbi ìjọ wà ń kọ̀rọ̀ èèwọ̀ ni kóbìnrin ó dáná oúnjẹ wá fún ọ nípìlẹ̀ èèwọ̀ ni kóbìnrin ó bá èèwọ̀ ni kó o máa rí satisfaction látara obìnrin táàfìrí tí ó sọ di kíni o mo fẹ́ ká gbọ́kọ́ ìdá méjì yìí lẹ́ẹ̀kan sí kí n tàn so lè yé gbogbo nǹkan tó wà nú ẹ̀sìn sẹ́ nípìnlẹ̀ rẹ̀ ẹ̀tọ́ ni táàfìrí tí ó sọ di kíni o èèwọ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ níbi ọkùnrin sóbìn ìpìlẹ̀ tiẹ̀ kí ni ìpìlẹ̀ rẹ̀ o àtàrí èèwọ̀ ni èèwọ̀ òun lọkùnrin sóbìn haramu ni kèésẹ̀tọ́ táàfìrí tí ó sọ di kíni o ẹ̀tọ́ nígbà tá a bá wá rí tó tó sọ di ẹ̀tọ́ yẹn lọ́kàn wà á balẹ̀ pé àṣẹ́tọ̀ ni tí mò ń ṣe gbogbo ohun tó bá sì tara rẹ̀ jáde níwájú ọlọ́run ìmọ̀ gbalada ni kakọlọgbọ́kọ́ ìdà yẹn yé ẹlẹ́kejì nínú nǹkan tá a gbọ́dọ̀ lọ gbọ́ yé ká tó bọ́ síbi tá a fẹ́ yanjú yìí gbogbo mùsùlùmí tó bá fẹ́ níyàwó àti gbogbo obìnrin pàápàá ẹ̀yin obìnrin nígbà máa ń bá lọ màá bá yín sàwọn ọ̀rọ̀ torí majority obìnrin ọba ayé àtọ̀run rẹ̀ jẹ́ látara pé ìpìlẹ̀ ṣe kí ni o ó ti wọ́ àǹfààní wo táwọn fẹ́ fẹ́ yàwó àbá fẹ́ lọ́kọ kákọ́ lọ mọ̀ wípé jẹ́mọ́ kí mo ìdajì ẹ̀sìn ìta bá wá pè nídajì nínú ètò sẹ̀mí lórí ìpìlẹ̀ tafu ẹgẹ́ lórí ìpìlẹ̀ tí ò tiẹ̀ tí ò solid lórí ìpìlẹ̀ tí ó tọ́ lẹ sórí ẹ̀ lọ́yẹ ká gbé ìdajì sẹ́ni ìdajì ẹ̀sìn wálé lórí ìwọ tó fẹ́ níyàwó lọ́mọ pé ìdajì ẹ̀sìn rẹ nìyẹn ta ló dẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa Ànábì sallallahu alaihi wasallam tó o bá ti wá lè fẹ́ yàwó yẹn o ti pé ìdajì ẹ̀sìn rẹ fálíyà tákìláà fi nísìlbáàkì ìdajì tó kù nǹkó ṣe kí ni o bẹ̀rù ọlọ́run lórí ẹ̀ àwọn àfáà dẹ̀ sọ̀rọ̀ tọ̀pọ̀ lórí ẹ̀ kí ni ìdájì tó kù òkúkù zaujat ìwọ̀ tí wọ́n máa pé fún ìyàwó rẹ̀ ètí ìyàwó rẹ̀ máa pé fún ọ tẹ́ríbíyà tulẹ̀ ọ̀làd bẹ́ẹ̀ sì rẹ àwọn ọmọ yín tí wọ́n dẹ̀ ní ọlọ́run tí wọ́n dò lórí rẹ̀ láyé àtọ̀run tí ìsìláàmù ọmọ tara wọn ṣe kí ni ó lọ sókè àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ̀rù náà rẹ̀ táwọn àfáà ṣe ìwọ tó ọba tí wọ́n mọ̀ pé a fẹ́rẹ̀ ẹni a dẹ̀lẹ́tọ̀ ara ẹni ìdajì ẹ̀sìn ni ṣé ìdajì ẹ̀sìn rẹ̀ yẹ kó fi takátì ìdajì ẹ̀sìn rẹ̀ yẹ kó o ṣe rádaràda ìyẹn jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì tí kákọ́ lọ dì mú kó tó di pápọ̀ sínú ọ̀rọ̀ kí ni o wà líyù tá a fẹ́ sọ yìí gangan ẹlẹ́kẹta nínú nǹkan tá a gbọ́dọ̀ lọ dì mú òun ni wípé gbogbo àwa tá a fẹ́ níyàwó gbogbo obìnrin tó fẹ́ lọ ilé ọkọ ká lọ màmọ̀dájú níníyàwó yìí àti lílọ ilé ọkọ yìí ti ń bẹ lẹ́yìn rẹ̀ ju fífẹ́ rẹ̀ ẹni gangan lọ etí ń bẹ lẹ́yìn àlọ́kọ àníyàwó ó ju kíni lọ ó fífẹ́ ra wa gangan lọ tó bá wá rí bẹ́ẹ̀ àáfàá ní ìpìlẹ̀ fámìlì wa bìnà ulùsọ̀rọ̀ alùsọ̀rọ̀ tó lè mùsùlùmọ̀ ẹbí tí ó jẹ́ ẹbí tó gbà fàfọ́ lọ́hùn ẹbí mùsùlùmí òdodo ẹ jẹ́ ká ṣe bìnà wù rẹ̀ ká mọ́ lórí alálàhàlà àsọ̀ọ́fí lórí nkẹ́ ẹ̀tọ́ tó ṣe kí o tọmọ panagada. ẹ lọ máa wo nǹkan ẹni tó fẹ́ wọn bá fámìlì mùsùlùmí ọ̀rọ̀ nìka rẹ̀ gan ó lóyún ni nígbà wàá fún lóyún ọwọ́ àrò ìpè ńjọ́ tí yàrá òun ò rí nǹkan o ọwọ́ àrò pọ́gun ntà ń ṣekù àwọn èèyàn máa ń sọ̀yàn o tó bá rò páwọn èèyàn sọ̀yàn wà láì wọ́n sọ̀yàn sọwárí èèyàn kọ̀ wá pàtàkì bíi kíni o àwọn ọlọ́run àwọn kàtìrì mo ti lọ tèmi ò sì ká nǹkan àwọn èèyàn sì kíìpù déètì ìyàwó bímọ nìka àwọn pọ́sù márùn àti bóyá bíi eighteen days kí lọ́ọ̀kì mi kí n lè fa kí n á déètì orí tó bá coincide pẹ̀lú nǹkan kan tó pàtàkì ní kíni o lọ́dọ̀ mi mo se dé ìbálọ kí àwọn ọlọ́mọ ẹkù ewu ọmọ ọlọ́mọ bá ní ọlọ́wọ́ dá sí orin bárakàlákà fílímọ̀ òbí lákàwà ṣàkáríta lè wáyé bá làáfà bá sì tì mí dáhùn ọ̀dẹ̀ ti mọ̀ pé ìyàwó ti gbalé eke ó ti wá kọjá rí ó ní ustaz ẹ̀yìn náà lè gbọ́ àwọn èèyàn ń sọ ń pò òun àwọn sọ pé ẹyin ẹyin kò pé pẹ́kàtẹ̀ lẹ́yìn wọn sọ pé ẹyin oyún tó kéré ju oṣù mẹ́fà ni kò pò oṣù mẹ́fà táwọn ṣe nìka yìí ẹyin ọmọ táwọn bí ó mú fura dání ẹyin àwọn ti ṣe ákúdú nìka àtẹ́lẹ́ o mo ní wà láì mú fọlọ́n ṣẹlẹ̀ rí èmi ò tiẹ̀ wá gbọ́n tẹ́ láwọn èèyàn sọ yìí mo ní wà èmi wá kí yín ní ìgbọ́ àwọn lẹ́yìn náà lè ti gbọ́ ní kẹ́lẹ́ máa clear àwọn èmi clear rẹ bí ọlọ́run ní máa ṣe kí ni o ní máa clear èèyàn mo ní kẹ́sì máa wo nǹkan o mo ní tẹ́ ẹ̀ sọ yìí mo ní wà láì mi gan gẹ̀rí ibùn làdájì ó strange torí ìyàwó yín tó jẹ́ jẹ́ student tèmi gan kò sọ fún mi rí láyé pé ẹ ti ṣe ákìdù nìka àṣáájú kíni o ìjọ tẹ fẹ́ ṣe wàlímà àwa kẹ́hìn tẹ fẹ́ ṣe nìka àwa sì wà àjàmàlà àwa sì tún lọ kódà àbá déètì àjọ àwọn yẹn ṣe o days alam ọlọ́run lọ́mọ tó ṣẹlẹ̀ èmi ò sí bẹ́ẹ̀ ni o mi ṣùgbọ́n ìpìlẹ̀ pé a fẹ́ gbé fámìlì wa ká má gbé lórí kíni o lórí nǹkan tí ó rùjú ká má gbé lórí nǹkan tí ó mú ìrùjú dání torí pé fàmìlì takọ̀ ṣubuhat gẹ́gẹ́ bí àdìsí Imran bin al-Husayn àdìsí ẹlẹ́ẹ̀kẹfà náà àgbáyé náà wà wíyà anábì sallallahu alaihi wasallam ó lẹ́ni eléyìí òun lẹni tó já sí wípé ẹ̀sìn rẹ̀ ó ṣàfọ̀mọ́ ẹ̀sìn rẹ̀ bákan náà nǹkan ọmọlúàbí rẹ̀ ó ti ṣàfọ̀mọ́ rẹ̀ èyí òun lẹ tó kù níbi kíni o ìtorújú tí ó wà jẹ́ káwọn èèyàn máa kẹ́fín bú sí i láṣẹ́rí nínú ọ̀rọ̀ táwọn sálàf tí wọ́n máa ń sọ nínú tíra kan lẹ́yìnsà mi nǹkan ó lè nàbí jì tíra yìí gẹ́gẹ́ bí wọ́n kì í sọ̀rọ̀ ànàbí ọ̀rọ̀ àwọn sálàf ni àṣekíni táwọn sálàf yẹn sọ ni wípé ẹni tó bá dúró máa ń kọ́ mọ̀ mọ̀ kọ́ mọ̀ túhùmọ̀ ìtúhìmọ̀ ẹ ń bá dúró nípò kan kẹfin ibú sí àwọn èèyàn ṣe kíni o wọn kẹfin ibú sí ọ sáwọn oníjẹ kẹfin sí yàn sá torí yorùbá náà tó ti ń kú ẹlẹ́yìn kíni jẹ kẹfin kán máa ro aburú sí yàn káwọn èèyàn kọjá pé wọ́n mọ suspect èèyàn pé ah ẹ̀fura sáfà yìí o ẹ̀fura sí sísà yìí o nítorí lè fa kán máa kẹfin ibú kán máa ro aburú sí yàn tí wọn náà bá dúró ń bẹ̀ wọn ó ṣe kíni o wọn ó rò sí ọ àwọn nǹkan mẹ́ta tá a kọ́ sọ ẹ̀jẹ̀ akọgbọ̀ yìí náà káwá bọ́ sínú ibi tá à ń lọ kọ́lọ́n kó tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe ọ̀rọ̀ méjì ìlà fẹ́ yanjú ṣùgbọ́n kan láàlè yanjú lálẹ́ yìí tọ́lọ́ bá lásìkò gan gbà wá ọ̀rọ̀ wàlíyù wàlíyù kí là ń pè bẹ́ẹ̀ bóun la ṣe máa ń lò ó kí ni hikima tó wà ń bẹ́ẹ̀ àwọn wo ló lè jẹ́ wàlíyù àwọn nǹkan wo láàfikún wàlíyù tí ó sọ ọkọ àtìyàwó di kí ni o ẹlẹ́tọ̀ ara wọn bóun ló ṣe yẹ kọ́rọ̀ wàlíyù ó bóun ló ṣe yẹ ká gbọ́ yé gẹ́gẹ́ bí mùsùlùmí tó fẹ́ dúró ti ọ̀rọ̀ ọlọ́run àti sunnah nabi wa muhammad sallallahu alaihi wa sallam eléyìí gbọ́dọ̀ jẹ́ níta gbọ́dọ̀ gbọ́ yé láwùjọ lónìí àwọn ọ̀dọ́ à ń gbìyànjú pé a fẹ́ ṣe tọ́lọ́run débi pé àwọn òbí wa gan on surprise wọn àwọn ọmọ tá a ní wọ́n lọ kàwé àwọn ọmọ yunifásitì ẹ wà máa rí ẹnjìníà pẹ̀lú rògbòsòkòtò tó fò òkè yóò tó níyàwó òun náà fẹ́ máa lò jáàbù ẹ mọ̀ òṣè ẹnjìníà lélẹ̀ bí ọmọ ìyá wa kan bàbá ẹ̀ ní bàbá ẹ̀ ní ah, ṣé ẹnjìníà lélẹ́yìí ṣé arabic and islamic studies ọlọ́bí ẹ̀fẹ́ǹsì ni mo ní àìmọye ń tọ́ lọ ṣe arabic and islamic studies bẹ́ẹ̀ ni rápẹ̀rẹ̀ ẹ̀sìn kankan lára wọn wọ́n wá rí ẹnjìníà wọ́n wá rá kàtáǹtì wọ́n wá rí medical doctor wọn ò wà mọ̀ bọ̀yá islamic studies lọ́ọ́ ṣe ní o àbí mẹ́sìn kan ló tiẹ̀ lọ́ọ́ ṣe ọlọ́run ló gbàdúrà wa débẹ̀ tó bá ti wá ń rí bẹ́ẹ̀ àwa tá a láàfẹ́ ṣẹ̀sìn yẹn tọ́lọ́ ń sàánú wa tá à ń rẹ́sìn èèyàn tá a sì ń ṣe a gbọ́dọ̀ gbìyànjú ká ṣe bọ́ọ̀lù àtàlábí ti fẹ́ ká ṣe láì já wípé ifraut wàhálà tefrit a gbọ́dọ̀ kọjá àlà extremism ò gbọ́dọ̀ wọ ẹ̀sìn mọ́ wa lọ́wọ́ bákan náà laxity àṣẹ ètò ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ẹ̀sìn wa ìyẹn nìkan tó kọ́ nínú àti bọ́ ẹ̀sìn wáyé hawa nerves a gbọ́dọ̀ ti fẹ́ ẹnu bọ́ nusus torí wípé nínú àwọn tí ó máa ṣẹlẹ̀ tó bá di òpin ayé sheikh sọ́lé alufemin rahimu ọlọ́ba ní kẹ́ bàbá yẹn wàláì mo ní bàbá yẹn pọ̀ bàbá nínú sẹ́rù riyadi sọ̀lẹ̀hìn ní kìtàbùlẹ̀ ilmi nígbà tán ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan tó bá di òpin ayé wọ́n ń ṣàlàyé àdífẹ́ ànàbí àsàlám sọ kí àwọn tí ó máa kà wọn pọ̀ I read it in this book I read it in social website I read it I read it I read it àwọn tí ó mọ̀ ká nǹkan pọ̀ wà kọ́lá fòkọ̀há òkun àwọn tí ó gbọ́ yóò kéré ẹlòmíín náà kẹ́ra àdìsí kan kọ́ ọmọ kí lálàyé tó wà lórí àdìsí wọn ipò làwọn àáfàá àwọn sálà àwọn tí wọ́n gbọ́ àwọn ọmọ kéwà nàbì bẹ̀rẹ̀ látòrí àwọn sàábé àtàwọn tó tó tẹ̀lé wọn bóò ni wọ́n ṣe lo àdìsí wọn ilé òbí jásí pé téèyàn bá fẹ́ lo ẹ̀rí kan tó bá ti fẹ́ máa lò fẹ́ nú ọ̀nà ń bẹ tẹ́ gbà mu tẹ́ ti mu ẹ ti mọ̀ kó ń fẹ́ràn lélẹ̀ ẹ wàá bí pé àyà kùránì ta ló ti lò bẹ́ẹ̀ rí àbí ẹ̀yin káàkọ́lẹ̀ kọ́ ìsìláàmù sì kẹ́ mú ìsìláàmù ta ló ti lo àyà ń bẹ́ẹ̀ rí inú tí àwo la ti lè rí ni o favorita lẹ́dí káfà nǹkan gbọ́ nígbà táwọn ọmọ ìyá tó máa dá wàhálà ẹlẹ́ káàkiri tán bídíà òpin gbogbo bídíà kúfúrù gbogbo kúfúrù inú ọ̀nà ni tọ́ bá fi síbí jẹun ọ̀wọ̀ náà bọ́ bá lo tẹ̀sùbà ọ̀wọ̀ náà ọ̀rà náà dànù dànù bọ́ bá ṣe kinní kan tiẹ̀ ti ta dànù adúgbọ́tẹ́ pọ́lọ̀ ọba lọ́dá lùjẹ̀ náà àti iná gbogbo àtàjọ́ pé ní ìṣẹ̀báyà yọ kan lẹ̀wà lùjẹ̀ náà náà wọ́n kẹ̀kọ́ kúlù bídí àti ń bí náà lẹ̀ lọ́ àbí ta ló lò bẹ́ẹ̀ nínú àwọn sálàfù yìí mo sọ̀rọ̀ ànẹ́bí ó sọ wípé ta ló lò bẹ́ẹ̀ dèdèrìn ní ọ̀nà ọ̀gbọ̀n náà sànẹ́bí gangan lò bí wọ́n ṣe lò yẹn inú mi já sí wípé a gbọ́dọ̀ bẹ̀sẹ̀ wáyé kọ́là fukọ́háwùkùn àwọn tí ó gbọ́nù sùs ẹ̀rí tó wá láti inú kùránì àti súnà yìí gan wọ́n ṣe kí ni o wọ́n kéré ó lè jẹ́ pé ẹ̀rí tí wọ́n lò fún a lòun náà tó máa lò fún kí ni o b is it possible kọjá pẹ́ẹ́rì kan náà ni ó máa wúlò fún a àti b ìwọ lè lò kélé ó lò àìdá kélé ọ̀gbọ́yé kélé ọmọ ṣe kí ni o kọ́mọ gbọ́yé tàbí kọjá sí wípé abala kan bẹ̀ ń tọ́ka sílẹ̀ ọ̀tọ̀ ni tí mi ń tọ́ka sí bẹ́ẹ̀ láti gbọ́dọ̀ gbọ́ àwọn tó bá ní í ṣe pẹ̀lú irú tá a fẹ́ yanjú ìyé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ọkùnrin àtòbe tí wọ́n fẹ́ fẹ́ra wọn àti ní ìpìlẹ̀ ni pé àwọn méjèèjì kí náà jẹ́ wọn o haram èèwọ̀ ni fún wọn tó jẹ́ muslim brother kíwà àti sísítà kẹjọ máa bọ̀wọ́ mùsọ́fà àtúlù maratil àjùnàbí yà kọ́ ọmọ bóbi ìbọ̀wọ́ irú ètò kọ́mọ̀ láwọn campuses tó ti fọ́nká láàrin ìgboro wàláyé haramu ni ẹ̀rí pọ̀ èyí ká wá yanjú lálẹ́ odidi tọ́bí ìkan lòun gan fún rẹ̀ tá a máa kẹ́rì wá gbogbo àwọn rújúrújú táwọn èèyàn mú wá téèyàn ọmọ kó sínú dustbin ṣùgbọ́n yẹ kọ́lọ̀ rọ̀ta lẹ́yìn obìnrin sóyẹ́ nìsín kẹ́ẹ̀jọ jókòó lórí ọ̀kadà sóyẹ́ nìsín kára yín ọkànra yín èèwọ̀ ni haramu ni torí pé omi tára rẹ kan ara rẹ ìpìlẹ̀ rẹ èèwọ̀ ni fún ọ kò sínú ìyàwó rẹ kò sínú àbúrò rẹ àbáwọn tára rẹ lè kára wọn èyí tẹ́ ẹjọ́ jókòó ní lẹ́kṣọ́ rúùmù náà sóyé ní ìsìn tára yín jọ ń kanra yín náà tẹ́ ẹ tó jọ ń ṣe gúlókọ rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ kí la pè fún ọ èèwọ̀ ni so nígbà míì a wa jẹ majority wa a máa ń tanra wa jẹ tọ́rọ̀ bá débi ọ̀rọ̀ tọ́lọ́ wàláì a máa wa jẹ lódodo kọ́ ìdàlùwà pé àdọ̀rùrọ́tù tùbí ulmasurot pé necessity ń gbà ní nǹkan tó jẹ́ àràmù ó lè sọ di ẹ̀tọ́ pẹ̀lú experience tèmi àìsàn bẹ́lẹ̀ mi majority ìgbà tó o bá lọ ìmọ̀ọ́nì débì kan lóòótọ́ táàmù ẹ̀ sí necessity ó rọrùn gbà mí kọ́ ọmọ ìjókòó tóbi ṣùgbọ́n lómi ìgbà àìsàn bẹ́lẹ̀ mi ẹ̀ ó yẹ kọ́ bá rí kọ̀ má rí tẹ́lẹ̀ tí ń sì ń dà láàmú àwọn abíyọ̀sẹ̀ relief ara rẹ̀ sexually àárín kọ́pìnì obìnrin ibùn bọ́ọ̀ sí lẹ́jọ́ rúùmù gan láyé rẹ̀ àárín obìnrin ti máa bá bọ́ńtàtì lórí kíló pẹ̀ obìnrin náà bá tààtì láyé ẹ̀ ẹ̀ tìǹbì àìsàn bẹ́lẹ̀ mi ẹ̀. a lè sọ àwọn nǹkan kan láì jà sí wípé kí ni o ajókòtóbe àwa ṣe bẹ́ẹ̀ nígbà wá yunifásitì àwọn brothers wa ṣe bẹ́ẹ̀ ẹ̀yin brothers méjì mẹ́ta mẹ́rin lẹ́wà dípàtmẹ́ǹtì kan ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ ara yín náà tẹ́ ẹ bá etí wàhálà òfin yàsẹlẹ̀ ẹnìkan ní ní òsèké ni ó ní ọ̀fara ké jáàmù mọ̀ díẹ̀ òun ní ọ̀fara ké obìnrin ẹ̀yin yòókù ẹ̀ ṣe kí ni o ẹ̀ ṣe ẹ̀ mọ̀ wá rotate ẹ̀ gbé èmi mọ̀ fara ké kí ni o jáàmù mọ̀ díẹ̀ lánàá ìwọ ní ọkàn lónìí ṣùgbọ́n lómi kan fúnra rẹ̀ ó rọ̀ lọ́rùn kọ́fẹ̀ kan máa fara ké obì kò rí sábúrú kò rí sábúrú rárá gbogbo àwọn eléyìí tẹ́ ẹ dórí à ń kíìsì obìnrin àwọn ọ̀gẹ̀ ara wa àbájọ wà ń kọ̀rọ̀ àbáwọn àdánwò tó tiẹ̀ tó wá lágbára jù bá ń lọ bí à ń rò ara ẹni àbí sexual intercourse gangan gbogbo eléyìí ẹ̀ṣẹ̀ ni haramu níwájú ọlọrun tí ọmọ affect imani wa tá a gbọ́dọ̀ jẹ̀mí sí kí ni ọ̀wọ́ aṣọ àwa àtobìnrin kan dẹ lẹ́tọ̀ọ́ obìnrin tí èsẹ̀ lẹ́tọ̀ọ́ wa kí ni ó sọ dẹlẹ́tọ̀ wa tá a fi mọ̀ pé obìnrin eléyìí o falila ilhamd ó di ìyàwó mi obìnrin eléyìí tí n bá kíìsì rẹ̀ mo kíìsì ẹ̀gbá ládá tí n bá ọ̀gì rẹ̀ odidi ládá tó ti kúnnú sẹ́rẹ̀ mi gbogbo ohun tí n bá ṣe pẹ̀lú rẹ̀ ìní jẹ́lẹ́sẹ̀ níwájú ọlọ́run tó bá ti jẹ́ pọ́nà tọ́lọ́run gbà fẹ́ kí n ṣe náà mo gbà ṣe àwọn àáfàá àwọn wá ń ṣàlàyé pé àwọn nǹkan kan láàrì táwọn nǹkan ìbá ti lé ṣẹlẹ̀ ó ti sọ obìnrin yìí dẹ́lẹ́tọ̀ wa àwa náà ṣe kí ni o àdẹ́lẹ́tọ̀ rẹ̀ kódà àwa káàmọ̀ sọpọ̀ dẹ́lẹ́tọ̀ wa àwọn èèyàn gbọ́n ṣe kí ni o wọ́n ó ti mà ọkàn tí ó balẹ̀ ọkàn tiwa náà ó balẹ̀ ọ̀kan nínú àwọn táwọn àáfàá wa sọ yẹn gangan òun lọ̀rọ̀ wà líyù àwọn nǹkan míì tó kún ìkẹsọ wọn lérèfé ìyìn ní sàlàyé tiwọn tọ́ra àwọn eléyìí ọ̀kan mi lálẹ́ ọkùnrin àtobìnrin tí wọ́n dẹ́lẹ́tọ̀ ara wọn àwọn àáfàá la gbọ́dọ̀ rí tá à ń pè ní àlìjáàbù alkọ̀bùl kódà wọ́n ní méjèèjì gan ni rúkná làákìdì rukna àlàákìdì orígun méjèèjì gan lọ́kọ́ gbé pé ákìdù pé a fẹ́ ta kókó sẹ́ni tó bá lọ kẹ́límà ákìdù nínú lárúbáwá ìtàn máa ń lò fún pọ̀ a máa ń ṣe ákìdù lìbẹ́yì a fẹ́ ta kókó business transaction ìtàn àlè ta kókó ẹ̀ pọ̀ ìtàn abáṣà fi tiẹ̀ ni ó túmọ̀ sí pàǹtà kókó rẹ̀ ákìdù nìka títa kókó kí ni o ìgbéyàwó ìtumọ̀ ẹ̀ ni wípé sísọ obìnrin di ẹlẹ́tọ̀ọ́ fọkùnrin àti sísọ ọkùnrin di ẹlẹ́tọ̀ọ́ fún kíni o obe lẹ́yìn ìgbò ti já sí pé ìwọ̀ làwọn méjèèjì já sí fúnra wọn nígbà tá a bá ti kọ́ rírú kúnná láàkìdì a máa wá wá ṣùrùtù sí hátì láàkìdì rúkúnná ni wípé mo fẹ́ fẹ́ ọ tó ráwọn àfáàfà láàrin ara wọn ibo ni ìjáàbù ó ti wáyé ibo ni kọ̀búlù ó ti wáyé kùlásọ̀tù lè kọ́ọ̀lù ni wípé kárí látọ̀dọ̀ ẹnìkan nínú àwọn méjèèjì tí gbólóhùn pé mo nífẹ̀ẹ́ rẹ mo fẹ́ fi ọ kọ wáyé torẹ́rì pọ̀ lórí àwọn ọ̀nà wo ni mo fẹ́ fi ọmọ onífẹ̀ẹ́ rẹ lè gbà wáyé ṣùgbọ́n kí èsì àkámùlẹ̀ kìtìbà òun la fẹ́ sọ tọ́pì kan tó nìyẹn fún rẹ lọ́tọ̀ torí tọ́rọ̀ mọ́ nìkan àwa lẹ́yìn tọ́pọ̀ ni àkáàmù lè kìtìbà odidi tíra ń bẹ lórí ẹ̀ tó yẹ pọ̀rọ̀ bó la sí ń kọnu sóbìn àbí bó lóbìn náà ṣe lè show interest ẹ̀ tó bá nífẹ̀ẹ́ ọkùnrin kò sí ìtọ́jà ràmù ń bẹ kò dẹ̀ sí ètí ọ̀sẹ̀lẹ̀ láyé kódà sáwọn tó lóore dèmi àti yíta àjókòó lọ ó lè jẹ́ pọ́bìn ní òní sí brother kì í sàràmù ọ̀nà wo lọ́gbà pìrìsẹ́ǹtì ẹ̀ tí ṣàyẹ̀tọ̀ òfin ní máa fasìnà láàrin yín èyí ò ní ṣẹ̀rí àsọ ṣùgbọ́n kí èsì wà sí alẹ́ yìí àwa náà yọnu sí ìtọ́jọba ìgbọ́dọ̀ ṣe kí ni o ọgbọ́dọ̀ kọ̀ wáyé ná lẹ́yìn eléyìí ẹ̀ tí ìdẹ́lẹ́tọ̀ ara yín o ẹ kẹ̀ṣọ́ kí ni o nàwa ètù mọ̀ dàníyàn kéde àṣẹ gbogbo ń téèyàn bá dàníyàn ni máa ṣe kí ni máa jẹ́ téèyàn ṣé o gbẹ graduate ẹ ni níjọ́ ní ọgbà pé ah o ṣé kí mo first class nkíní o nìka sóyè ní ìsìn tàbí ká sọ pé first degree nìka níjọba tó fẹ́yàwó kejì obìnrin ti ẹ̀nà degree kan náà ni ó lè táyé parẹ́ ṣùgbọ́n pé ní degree mẹ́rin bíi nìka pé ah, ọlọ́run mo dúpẹ́ láyé mi ò mo ní degree alhamdulilayi ọtọ lè gba ẹgbẹ mo tó second degree Ọlọ́run mo dúpẹ́ third degree fourth degree right ọbẹ lè di pé ọgbà phd ọgbà professorship right èyí ò náà yòókù díjọ gbẹndé alikiyama Ọlọ́run a lè kó mi hundred for seventy for náà àlùjẹ náà ṣùgbọ́n láyé ọgbọdọ wà kọjá degree mẹ́rin lábala obìn ṣùgbọ́n obìnrin ẹyọ kan náà ni degree tẹ tó bá ti gbà lẹ́yìn bàtà bá ti rélé yìí àwọn nǹkan wọn ni ó tó wá ṣẹlẹ̀ tí ó sọ ọkùnrin àtobìnrin yìí di ẹlẹ́tọ̀ ara wọn alákọ̀ọ́kọ́ ń bẹ̀ á rí rídọ̀ zàwùjẹ́ ìyọnú ọkọ àtìyàwó ìyọnú yẹn ni wípé kò sí ìjìbáàrù ń bẹ̀ kò sí pé wọ́n kọ̀ǹpẹ́ẹ̀lì ẹnì kankan ìyàwó ìyọnú sí pé ó tẹ́ fẹ́ brọ́dà lágbájá ọkọ náà inú rẹ̀ yọ sí inú ẹ̀ dùn sí kí n fẹ́ brọ́dà làkàṣègbè ọ̀rọ̀ wọn ṣe kí ni wọ́n jọ yọnu sí kí ló fa eléyìí àti rírì wàhálà tó dùn wa Muhammad sallallahu alaihi wa sallam bàbá tó fi ọmọ ẹ̀ lọ́kọ ìmáàmù ibn al-Qayyim al-Jawziyya rahimahullah nínú zadul mi'ad wọ́n gbé wá àdìsí Bukhari àtàwọn àdìsí míì náà táwọn afá àsàlàyé àdìsí yẹn bàbá yẹn fọmọ lọ́kọ inú ọmọ òdẹ̀dùn ọdẹ lọ gbé bá nàbí wa sallallahu alaihi wasallam sallam nígbà lọ gbé bá nàbí kan ó ní ànẹ́bí bàbá mi fi mí lọ́kọ inú mi ò dẹ́dùn bàbá ẹ̀ ní pé tó bá rí bẹ̀rẹ̀ rẹ bàbá ànẹ́bí ṣe fíṣkù nìkan ọ̀dà The dissolution of marriage pé ọ̀ lẹ́tọ̀ọ́kọ̀ ọjà bára ọmọ yìí ọwá nílò tí ọlọ́run inú mi ti wá dùn sí báyìí mo kẹfẹ́ kí àwọn òbí àwọn òbí kán mọ̀ pé wọn ò lẹ́tọ̀ọ́ àti fagídí mọ́mọ wọn ni ṣùgbọ́n náà mi ti lè fi sí bàbá mi ṣe kí ni o tó ṣe kò gbọ́dọ̀ sí wípé afagídí mọ́mọ pàápàá ọmọ tó yẹ ti bàlágà jama tá à ń sọ yàbí òye kókó kan nìyẹn tó si ṣẹlẹ̀ táwọn ẹ̀rí tiẹ̀ sípò tí èsà síkò ẹlẹ́kejì nínú àwọn nǹkan míì tí ó kún ọ̀rọ̀ wàlíyù wàlíyù láàṣọ o ìbẹ̀gàn ládẹ̀fẹ́ ti wọnú ọrọ márùn gbọdọ wáyé mi yàbí òye márùn yẹn rèé odidi tọ́píìkì lòun náà ọkùnrin ní máa ń fóbìnrin ní márùn owó orí náà máa ṣùgbọ́n owó ọ̀fẹ́ tá a bá wo báwọn àfáà ṣe tú owó kíni o owó ìfẹ́ ìyẹn lànàbì sallallahu alaihi wasallam nínú àdíìsì Bukhari ló ti ń sọ wípé ìwọ tó o fẹ́ fẹ́ yàwó nǹkan alákọ̀ọ́kọ́ tó pàtàkì tó o gbọ́dọ̀ kọ́kọ́ fún yàwó rẹ master halalitom bíi alfuruj ìtẹ́ fi sọ abẹ́ obìnrin dẹ̀tọ́ nǹkan tó pàtàkì nìyẹn làwọn àfáà ṣe ní pé ọ̀rọ̀ méjì níbẹ̀ lórí ọ̀rọ̀ márùn-ún tajil bilain ó lè ṣẹlẹ̀ sọ̀rọ̀ maru wàhùwà afdol wà tajil bilhamza òun náà lè ṣẹlẹ̀ wàhùwà mafdulu tajil ni wípé kó tó di póòtì ẹ̀rí òhò obìnrin kó tó di pọ́ bẹ̀rẹ̀ sí ní máa enjoy rẹ̀ sexually ti fún ní owó orí èyí ló lóore jù èyí lànàbí wa Muhammad gbogbo ìyàwó tànàbí fẹ́ ó fún ọ lówó orí báyìí kó tó rí òhò wọn ẹ lọ ka gbogbo hadith hatta umu salama gbogbo ìyàwó tánà bí àsàlà ń fẹ́ báyìí ọ̀sánwó orí wọn báyìí kó tó dìpọ̀ orí ohun wọn ni èyí lọ́dà jù Fatima ọmọ ànábì nígbà tí Ali fẹ́ fẹ́ ànábì sallallahu alaihi wasallam ó ní kó fún ní márùn náà kódà bó ṣe aṣọ ọ̀lẹ́rùn rẹ tọ́wà nú ilé yín fún Fatima kódà sàbẹ́ tó jẹ́ olòṣì nínú àdìsí Bukhari yẹn omi tọ́wà fi rẹ̀ fànàbí sallallahu alaihi wasallam tí ò ní nǹkan kan tí sàbẹ́ kan níra ànábì tí wà ànábì ọ̀bà ní tírẹ́sì ní mọ́sẹ̀ náà wáyé túsà ànábì ní ọ̀dà kí ẹ láàánú kò sí nǹkan kan ó tún lọ wọlé ànábì ní kódà ìtẹ́mìs wà láwọn káàtì mẹ́mìn àdì lọ́wọ́ bódà bó ṣe òka òka onírin ibẹ̀ làwọn àáfà àti kéwò tó yé ọ̀rọ̀ tó dàrú mọ́ wọn lójú làáfà kan bá ń kó tiẹ̀ fún alóde nìkan yìí ah mọ̀mọ̀ wọ́n lẹ̀ ń jọ o wàṣẹ ẹ̀ tiẹ̀ mọ́ kéwù ẹ wá ń lo àdísì tẹ́mísù àlọ́kàtì mọ̀ pé ṣẹ̀rí àfaramọ́ a lè mọ ẹ̀kẹ́jì ríǹgì ríǹgì kò sí láṣàgbéyàwó Islam kódà kò sínú àṣà àgbéyàwó Yorùbá níbo lẹ ti kọ́ríǹgì àṣà àwọn west àwọn ẹ̀gẹ̀rìbì àwọn ọ̀tọ́ ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ tọ́ba fẹ́ ṣe bẹ́ẹ̀ ọkọ̀ àjọ ẹ̀ lẹ́yìn ríǹgì gan ẹ tó wà nǹkan mi ẹ ti bọ́ra yín lọ́wọ́ nù lé ẹ mẹ́wùlẹ̀ fẹ́ yóò ṣe dèdè republicly ẹ àmọ́ fi gbé programu ríǹgì wọ́n fẹ́ fúnra wọn kí lọ́kàn yín pàbúrà dàdé léyìn ìtẹ́nísù àlàókà sàbẹ́tọ̀ yóò lò sí tí orí nǹkan kan tánàbí àsàlà ní pé kódà bó ṣe òòka òòka onírin fún ìyàwó rẹ̀ kò tó rò òòka onírin kí ló wá padà fún ìyàwó rẹ̀ Kùránì zawajituka bima ma'aka minal Qur'an ọ̀dà ńgbà tó yẹ pọ̀ wá yóò lò sí ní ìsìn òtò lóòká lébi ọta fún ọdẹ ṣùgbọ́n sáàbẹ̀ o ẹni ọlọ́run tó tọ́ làwọn afá pé ẹnu tó wá ṣe ọwọ́ aka Qur'ani fún alhafiz ibn hajar al-Asqalani rahimahullah ó nínú ọ̀kan nínú àwọn ìwàyà àti ìyẹn ni ẹ jẹ́ káwọ̀ máa ṣe kálọ́bá wá ṣẹlẹ̀ pé tó ọ parí kèrìṣẹ́ ibi àlà tààrà náà ibi àtàgbọmọ àtàgbọn àtàkókò nọ́ọ̀tì lòun náà bá kí ọ wá lè ṣàdéhùn fòbin èyí oní o tajil èèyàn wà dífà rẹ pé kí ni ọ fẹ́ gbà ìtò si dáa jù ni pé kọ́ wà lákọọ́lẹ̀ ṣé ẹ rí yẹn bá tètè kù ti ẹ̀pẹ́ kó tó kú tí àwọn tárkà ń tọ́ bá fi ilẹ̀ lógún wọn gbọ́dọ̀ pín tí wọn èèyàn máa rú kíni o obìnrin gbèsè ni ẹ bá sì fẹ́ yàwó torí pé kíni o sẹ́ṣọ́ àwọn ìdí ìdàláàmù lọ́wọ́ àrò wípé ah, ẹ̀sàjà àparọ́ fún pé kíni o àmọ́ san máa rú táà ní san ó ti aláníyàn pé òun ò ní san ànábì àsálà ní pẹ̀rú ẹni bẹ́ẹ̀ onísìnà ni áírù ẹni tó ń ṣe sìnà ògbóǹtarìgì ó ń sìnà òun wọ́n máa kọ́ bọ́ ọba ṣe ń gbádùn obìnrin yẹn wọ́n máa kọ́ pé ó ń sìnà ó ń sìnà ó ń sìnà torí pé o ti láníyàn pé ò ní ṣe kí ni o ò ní san márù yẹn èyí náà tó gbọ́dọ̀ ṣe kí ni o ó gbọ́dọ̀ clear kọ́lọ̀ kó fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ tá a bá ti rí eléyìí ọ̀rọ̀ míì tó jáde a rí ashuhud àbí àlè shahad ṣùgbọ́n bẹ́ẹ̀ ń lọ̀rọ̀ àwọn àfáà ti pẹ́ sí mẹ́ta á rí ẹlẹ́rìí àwọn àfáà wá fà láàrin ara wọn pé al-ishahad awil ilan ṣé ká rẹ́lẹ́rìí ni àbí ká publicize ẹ̀ ká kéde èwo gan la fẹ́nu méjèèjì a rí nínú àwọn àfáà tán ni pé ààrẹ lẹ́rìí ó kéré ju ẹlẹ́rìí méjì nítorí àdíìsì tó mú ẹlẹ́rìí méjì wá ṣùgbọ́n àdíìsì wọn àwọn àfáà dọ̀ afáà rẹ̀ a rí nínú àwọn àfáà bíi Sheikh al bí majmuu túrúkù rẹ̀ àwọn hasana hadith yẹn bàbá sọ́lì òfèmín wọ́n ládìsí yẹn rè isnad gbogbo àwọn majmuu túrúkù yẹn náà rè gan dúáfù rẹ̀ lágbára àwọn òun àwọn wà náà fàtà níbi hadith yẹn ò fẹsẹ̀ rinlẹ̀ sheikhul islam ibn taymiyyah rahimahullah ibi táwọn náà máa là lọ ibi tán lọ ni wípé ìlànà pàtàkì ju ìṣáájú lọ ìlànà ni wípé ẹ kéde rẹ̀ brother lágbájá àti sista lágbájá wọ́n ṣe kí ni o wọ́n dọkọ àtìyàwó ẹ̀ẹ́dì àwọn èèyàn ọmọ wọ́n ní tẹ́ ẹ bá ti kéde èyí òun fọkàn balẹ̀ ju kí ni lọ ẹlẹ́rìí lọ tó anybody ló lè mẹ́lẹ́rìí wá bra lágbájá ọmọ nìgẹ́ sista lágbájá ti lóyún fún yàn ó ní bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀ ni mo ti fún ní márùn ọdẹ ti gbà pé wọ́n fẹ́ mi kódà bàbá rẹ̀ gan ti yọ̀ǹda gan brother yọkẹ̀ lọ́wọ́ àwọn rẹ̀ méjì pé bọ́dá Rashidi náà wà bí àti bọ́dá Rashida wọ́n wà ńbẹ̀ ǹjọ́ náà yọ́ kẹwàá àwọn méjì àbá sọ pé àti rí kíni o ẹlẹ́rìí méjì and let me tell you wàláì in tó súnmọ́ tí mo sọ tán yìí ọ̀sẹ̀lẹ̀ sẹ́nìkan tó súnmọ́ mi dáadáa tí è bá ṣe àánú ọlọ́run aburú ayérayé ọ̀bá sí látara tí mo sọ yìí ọlọ́run lọ́la sísà yẹn wàláì ah ọlọ́run lọ́la kéèsì yẹn fẹ́ẹ̀ dá wàhálà alẹ́ tán University of Ìlọrin lọ́dún tí mo wí tákẹ̀ yọjú lé lásán tí ò sí akídù ní káàkẹ́kẹ́ ní brọ́dà bẹ́ẹ̀ yọ ah wàlẹ́ wọn ti yọjú lé kọ́dà brọ́dà sísá ẹ̀ bá ti sísá ẹ̀ sọ pé àwọn ti yọ̀ǹda nǹkan làwọn àfáà ìbá ń sọ ẹ̀dì ẹ̀kí lẹ́nìkan ẹ̀dù ṣé tijọ́ tá a lọ àbí tijọ́ mi ó ní tijọ́ tá a lọ náà ah, rárá o ṣé tí mo wà ń bẹ̀ wọ́n ní sọ̀rọ̀ ibi dáàdì ṣe sọ̀rọ̀ ní nǹkan nǹkan ọlọ́run lọ́sàánú o tí brọ́dà ò ti máa kó náà bo sísá wà láì wọn padà fẹ́ra wọn wọn àpàdà fẹ́ra wọn ẹgẹ́ tí ní ìsìn and this this was a sister tọ́lọ́ ń sàánú tí ò sàbúrú rí láyé rẹ̀ pé èèyàn ń sàbúrú rí ọlọ́run ni ó ṣẹlẹ̀ sí ah ó ní that will have been the greatest mistake tí ó bá ṣẹlẹ̀ sóhun pé ọlọ́run lọ́la òun ká ní tóun kí lọ ju ara òun lẹ̀ ó tọrọ nǹkan wà confused àwọn kan ní ẹyẹ ti lè súnmọ́ra yín àwọn débi pé odidi alẹ́ ẹjọ́ kìí náà jọ súnú yàrá tọ́rọ yóò náà bọ̀yá sáwọn olè súnmọ́ra wọn àwọn olè súnmọ́ra wọn kọ́lọ́ sàlàmbí aburú dẹ́sẹ̀ àwọn ìpadà fẹ́ra wọn torí àwọn kankan tó ṣẹlẹ̀ èyàn kọ́lá fẹ́ yanjú lálẹ́ almohim àwọn tó ní í ṣe pẹ̀lú ìṣehad ó kéré jù kárẹ́lẹ́rì méjì lọ́dọ̀ àwọn àfáà tó ní pé kí ni o ẹlẹ́rì torí ẹ̀rì táwọn náà dìrọ̀ mọ́ ẹlẹ́rì méjì tán jẹ́ oníkí ni o òní déédéé kìí sí àwọn brọ́dà sẹ́wọ̀n pẹ̀lú mọ́nàmọ́ná o pé à ṣé brọ́dà tí wọ́n àsìkò orun tó yẹ Chelsea Arsenal ni wọ́n pariwo eléyìí nǹkan náà wí sọyìn nìsín àbẹ́ ìtọ́já sí pé kí ni o tó bá kírun àsùnbà ìyókù tó dijọ́ ọ̀tún àwẹ̀ àásámú àbígbà léyà lóòótọ́ tó religion Islam ní ọkọ̀ ọbẹ̀ àwọn èèyàn méjì tàn dúró déédé wọ́n ní pé déédé yẹn àwọ̀ àdáàlà zọ irọ̀ déédé tó fojú hàn kìí ṣe tinú pé ká máa wá wá pé sọmọ ṣe tàjúdù sọmọ ń gbàgbé Monday Thursday wọn ò ní a máa wo gbé léyìn déédé tó wà conspicuous mo rò pé tí mò ń sọ yàbí òye tá a bá ti rélé yòó wà líyù kí ló pè jàmá wàlíyù wàlíyù gangan lọ́wọ́ á jẹ́ kókó jù wàlíyù òun ni ẹni tó já sí wípé yóò jẹ́ òpòmúlérọ́ yóò jẹ́ abẹnugan yóò jẹ́ aláṣẹ tí yóò sọ wípé mo ọmọbìnrin yìí mo kí ni o ọmọbìnrin yìí mo sì fàṣẹ sí i mo yọ̀ǹda kọ́ máa jẹ́yàwó fún ẹni báyìí ìyẹn lọ́fàá tọ́já sí pé sí gátùlà ákìdì ọgbọ́dọ̀ ṣe kíni o ọgbọ́dọ̀ jáde kí mo pèjá mọ́ sí gátù àlàákìdì wàlíyù ọ̀sọ́ jáde wípé èmi Mr Abdullahi mo fi ọmọ mi àbí mo fi àbúrò mi torí àwọn tó lè jẹ́ wàlíyù mẹ́rìnlá ni wọ́n màá sì kamẹ́rẹ́là fún wa lálẹ́ inṣàlá tẹ̀rìtìbù làwùlíyà ń bàbá débẹ̀ kìí ṣe pé irúwà ògìrì wà lọ́rọ̀ wà líyù ó sì ní bí wọ́n ṣe tò wọ́n ó sì ní tọ́fà tó sì rí bẹ́ẹ̀ ibi tásìkò bá gbà wà mọ́ láàárá sọ mo fi àbúrò mi àbí mo fi ọmọ mi bìnrin àbí mo fi ọmọ bọ̀dá mi àbí tó bá ṣàjọ bẹ́ẹ̀ mo fi fún brọ́tà mo fi sista Ubaida fún brọ́tà kíni o Abdullahi sista Ubaida kọjá àwọn kíni o brother Abdullahi mo fi sister Rashida fún brother akíní o Rashid mo fi sister Latifa fún brother akíní o Abdulatif kọ́ máa jẹ́ ìyàwó sí gátòlá akíní gbọ́dọ̀ jáde ó túmọ̀ sí pé pẹ̀lú gbólóǹtọ̀ jáde lẹ́nu wàlíyù yẹn ń kọ́ o wàlíyù ti fi ifno ó ti fi yọ̀ǹda rẹ̀ stampu rẹ̀ ó ṣe kíni o wí ọjà máa pé mo yọ̀ǹda rẹ̀ ọ̀dà kíni ikman tó ń bẹ́ ń bi kíni o kí wàlíyù gan wà. àwọn àfáà sọ̀rọ̀ tó pọ̀ ìkà àmúbọ́yẹ yọkan àbí méjì nú ọ̀rọ̀ wọn wọ́n ní hikima tó wà ń bi ọ̀rọ̀ kárí òpó múlérò abẹnú gan aláṣẹ tí ó fa obìnrin kalẹ̀ pé mo yọ̀ǹda lẹ́yìn ìgbà tó bá ti ṣèwádìí àtàwọn ìròyìn tí náà tá a kà láìpẹ́ pé mo yọ̀ǹda kọ́fẹ́ ni wípé bọ́lọ̀ ń ṣe dá obìnrin só ti yé o ò tún ọ̀rọ̀ gbọ́ ìsọpọ̀bìnrin ìwà brilliant sótìyé ìsọpọ̀bìnrin ìwà intellectual ń tà ń sọkọ yẹn ó níbi tí làákà obìnrin kún tó níbi tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ káwọjọ́ iwájú obìnrin máa ń wo present situation ju kíni lọ ju future lọ obìnrin tó rè faraba ìtàn sọ̀rọ̀ alẹ̀ kèé sọ̀rọ̀ ẹ̀rìn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọjọ́ iwájú wa ni o tó sì lè da tọ́ba téèyàn bẹ́ẹ̀ lè ní problem láti ìpìlẹ̀ wàláhì o lè má balance dé ìdínú sáré ká farabalẹ̀ torí tọ́lọ́run obìnrin bọ́lọ́run ṣe dá wọn hanpahanpa hanranhanran ọmọ ń wà fún obìnrin kọ́mọ̀ wà á já sí wípé àwọn ọkùnrin alágbárí ìfẹ́ máa kà ní ọ̀rọ̀ àfààyè bẹ́ńbì tí bá ní kí n máa kà á sóyè nìsín tọrọ dídí tíra kan òun ni mo print jáde tóun náà wá jù mí bì tó yẹ pé ọ̀rọ̀ wà líjù nìkan òun ni màá dáàpọ̀ nígbà tá a bá parí inshàlá àáfà yẹn ni pé ó ń bẹ nínú àwọn ọkùnrin tó já sí wípé wọ́n sáré lo opportunity pé irú obìnrin yìí ó níbi tọ́pọlọ rẹ̀ dé kódà bàbá sọ́ọ́lì àlùfẹ́mìn ọlọ́ọ̀bá ni yọ́n sí wọn àwọn náà sọ tó jọ bẹ́ẹ̀ nínú tíra àwọn tí ń bẹ́wájú mi aljamiu li ahkami fiki sunna wọ́n nítorí pọ́kùnrin mi rè yọ́ wà parọ́ fómi pé bó ṣe ń wò mí o bó ṣe ń wò mí dádì mi ní vcui dádì mi vcui so ibi tí dádì mi tí wọ́n lẹ́sẹ̀ dé ìwọ ò ní di credit mẹ́ta ló ní di ọwọ́ ui straight mẹ́sìn lọ́fẹ́ ṣe ni àbí economics mọ́wọ́rì so ti yé obìnrin sì rèé tọ́lọ́ bá sàánú ọkùnrin ọkùnrin tọ́ bá jẹ́ ìwọ náà mẹ́bẹ́nu rẹ̀ ṣe dùn tọ́ bá ti study obìnrin obìnrin bá jẹ́ first class sister tó yẹ kí very brilliant ọ̀nà téèyàn lè gbà tàwa tó mú wálẹ̀ wàlẹ́ yóò sì fọ́ọ̀lù sínú trap ìlànà ṣáàlá irú ẹ̀ náà ń ṣe fáwọn obìnrin lọ báyìí lórí Facebook lórí Twitter tó go tí wọ́n ẹ wo Cynthia odidi ọmọ master soda ẹ wo bọ́n ṣe wéèfì ẹ̀ dànù kèfèrí yóò tó ti máa jìyà lọ́nà sàárè ti ẹ̀ ní ìsìn ẹ wo bó ṣe wéèsì sẹ̀mí ayé ara rẹ̀ tí wọ́n ẹ̀tọ́ ẹ̀sẹ̀ parí masters university of abuja àbábùjá kó ti parí masters ẹ̀ ní tí wọ́n sì tán lẹ́kọ̀ọ́ wọ́n sì wọ́n rẹ́pù ẹ̀ ní hòtẹ́ẹ̀lì lẹ́kọ̀ọ́ wọ́n gbowó rẹ̀ wọ́n tún ba kàríà rẹ̀ jẹ́ yes obìnrin àìmọye ọkùnrin tí ọmọ tàn obìnrin jẹ tí ọmọ tàn jẹ kódà láìpẹ́ yìí síkírìtì kan tún sí mi lọ́wọ́ wà láì ọkùnrin mi sórí ori ọjọ́ mi orí ẹ gbọ́dọ̀ pé jẹ́ kó ó pé gbogbo wọn tọ́ wípé píṣọ̀ rẹ sórí Facebook ìwà náà sọ pé eh, kíni kíni kankan kan tara rẹ jẹ àánú ẹ ń ṣe mí ọfáìn ọfáìn Yusufu ta lórí ẹni tí mò ń sọ ọwọ́ agbámú oníbàdàn náà ni o ọ lọ open fake account ló kọ obìnrin ní tí ò yẹ lómi inú yín ní tọ́jọ́ gédéde rìn ìwà àtọ́ ọ mọ̀ rò pé ńgbà máa lo sista lápẹ̀rẹ́ ìmúlò sista kíni o riskọ riskọ Abdullahi ìwọ ti rò pé obìnrin ni sóyè ní ìsìn èmi àti àjọ àmọ́ chat èyí ti gẹ́ẹ̀tì àwọn information kan pààrẹ sọ pé wọ́n feel free pé obìnrin lọ́nba ìwà lọ lo information tí mo ti gẹ́ẹ̀tì true chat obìnrin sóbìn màá lọ lò ní my profile tọjọ́ kan yìí tẹ́pọ̀ nílé parọ́ mọ́ ìwọ àwọn ọmọdé pé bó o mo ṣe get information kan pa rẹ̀ o sì ní mọ̀ yìí pé rísíkọ̀ Abdullahi obìnrin rọ iná ló tó ń bọ́ chat lọ́kàn yìí tí ó ti get information kan pa rẹ̀ wípé it seems I know you at UI ọ̀dẹ̀ ti get true chat wa àti ẹ̀ pé my sister university wò lọ ní UI ní course wo it seems your department is department of economics ó wà máa rò wípé I know you now yóò sábà parọ́ fún ọjọ́ tí èèbá kárí ààrẹ jẹ́ àáfàá ní obìnrin bọ́lọ̀ ọba àlékè ọlá ṣe dá wọn sóyé ní ìsìn àkàkùn wọn ó níbi tó dé kí ọpọlọ èèyàn ó gbé nǹkan tó wà complex ó níbi tó dé ìrírí ó níbi tó dé inú fi dájú pé mọ́sí àwọn sisters tiwa náà gbọ́ lálẹ́ yìí ìwọ tó ẹ pé nínú kìrìtẹ́rì àtàwọn òbí rẹ sẹ́ẹ̀tì fọ́n lé sọ́ọ́ ráwọn òbí wa ibi tán gbẹ́sẹ̀ yìí náà ọ̀pẹ́rẹ́tì dé àwọn ò ní bú òbí kankan kódà ibi tán gbọ́ yé tán ṣe dé o ọlọ́run gbà lẹ́sìn lọ́wọ́ wọn mọ́ọ̀sì àwọn òbí wa ń tán fẹ́fà náà ní káwa náà parí ui ìwọ tó jẹ́ sísítà ẹni tó ń ṣe ní kíni o òṣàníkì àwòdòdò ti parẹ́ nìsín first bank sóyè nìsín ẹni tó ṣe ní ṣẹ́ẹ̀lì ní tán fẹ́nu sísítà míì náà tóun náà fẹ́nu mọ ọmọ ẹnìkan náà ń sáṣà fẹ́ sí ọ̀fìlọrin kì í bọ̀ ń bẹ̀ dálẹ̀ ọlọ́fẹ́ olówó lóòótọ́ sóyè nìsín ẹni yẹn sì even bí aláṣù friday àtijọ́ sọ̀rọ̀ kì í bọ̀ ń bẹ̀ dísìn ìtọ́rọ̀ òun gán mọ̀ pé inú kéjì lòun wà òun ọ̀rọ̀ ayé ṣe ìsìláàmù tó ń gbọ́yé ó dá ọ́sẹ́ẹ̀dì mẹ́sẹ̀jì sí mi láìpẹ́ yìí mẹ́sẹ̀jì ẹ̀mẹ́ lórí fóònù àwọn èèyàn dẹ́rù fún gbà yẹn ìfún àmírù tó ṣáájú ti wá wọ́n wí fún gbà yẹn ṣe báyìí wọ́n la gidi kèbọnú tíráàpù yẹn dì sí àwọn òní ọmọ fẹ́ olówó tó bá rí bọ́làtọ́ lọ́wọ́ ní kọ́ lẹ́sìn tó tún lówó yes kọ̀ wá ní jẹ́ pówó lówó kí lówó ẹ̀sìn tówó bá lọ lọ́la ò ní ṣe kí ni ò ní kú òun lẹ́ẹ̀ èmi mọ ẹnìkan tó ń gbà tán ṣe margin of banks òun náà dáa dúró ń bi iṣẹ́ sísítà tó fẹ́ fẹ́ ń gbà yẹn bí ò ṣe fẹ́ mọ́ nù brọ́dà kò lóhùn ọ̀rẹ́ sísítà o sísítà lọ yarí mo ní torí ọlọ́run ti fún ọ láṣìírí àṣọ ọ̀fẹ́ torí ọlọ́run torí owó ló ṣe ń fẹ́ wọ́n wá dáa ń gba margin of banks sóyè ní ìsìn ọ̀wá ajá sí ìsìn kọ́tà tó sọ́tẹ́ wàlíyù òun ni ó ṣèwádìí irú èèyàn wo lọ fẹ́ fẹ́ ọjọ́ ọ̀la rẹ̀ kí ni sẹ́ni ọlọ́run ni ọ̀kan nínú àwọn èèyàn wa tó súnmọ́ mi ọlọ́run ló ní ká nírú àwọn bàbá dáadáa báwọn ní fámìlì bàbá yẹn lọ́lọ́ ṣèwádìí Ọ̀ṣun state lẹ́nu yẹn ti wá bàbá yẹn dẹ̀ tracy ẹ̀ lọ létà lọ́gẹ́ẹ̀tì pé fámìlì tẹ́ni yẹn ti wá wọ́n máa ń pààyàn bẹ́ẹ̀ ó ṣèwádìí délé wọn ni sọ bí Yorùbá ṣe máa ṣe láyé ẹjọ́ nìyẹn láwọn àpilẹ̀ Yorùbá ó kẹ̀lé lọ fún ìyàwó pé wọ́n fẹ́ fọ́mọ yín ká ní kí máa mú lọ àti yọ̀ǹda yọ̀ǹda rere wọ́n ṣèwádìí ẹ̀ kí ló kọ̀ rẹ kí ni fámìlì yín kí ni bàbá bàbá yín kí lẹ máa tà fámìlì yín àìsàn wo ló ń ṣe yín wọ́n ṣèwádìí tó bá di páwọn sọ́pọ́ọ̀tì ni wọ́n tó yọ̀ǹda ọmọ wọn ní bàbá sọ́lù fèmíìn wọ́n ṣàlàyé tó pọ̀ lọ́ndà ṣùrù ẹ̀ kí ló kọ̀ rẹ̀ gangan ṣùrù tùlù wàlíì àwọn ìròyìn tó yẹ kárí lára wàlíyù gangan wàlíyù tó gbọ́dọ̀ pàtàkì sí òun ni mọ́síláhà albert àǹfààní oríire ọmọbìnrin rẹ̀ yẹ gángan kìí ṣe wà lílù tóun náà rò wípé bóun ni ìlú lẹ́fún ní fún yín one million ẹ máa mú lọ ìbá àdáhùn tó yẹ pé kí ni wọ́n fọmọ ẹ̀gán sógun owó wà lílù tó jẹ́ pé bóun lẹ̀sìn ọmọ rẹ̀ ò ṣe ní pòórá bóun ni ò ṣe ní dínkù ọ̀kan nú àwọn ọmọ tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ alọ́lé wọn jọ kan bàbá rẹ̀ ti kú in fact afẹ́ ẹ̀sùn ẹ̀kọ́ kù ń lé wọn bàbá rẹ̀ àtọ̀rẹ́ rẹ̀ àwọn àfáà dáadáa ayé ìjọ yẹn ni o wọ́n ti sàsọ́ọ́lẹ̀ pé ẹni tó bá kọ́kú nù wa ẹnì kejì kó mójú tálàmọ́ rí àwọn ọmọ yẹn ọ̀kan náà àwọn ọmọ yẹn wà fẹ́ gbórí dúró bàbá yẹn wá ń sa àwọn àlàyé kan fún wa pé kẹ́sì máa wo ìyá rẹ̀ ẹlẹ́yà ni ọjọ́ tí bàbá ìyá rẹ̀ ó fún wa nítorí fún wa ni wípé ọmọ méjì àti gbogbo ohun tí ó jáde lára rẹ̀ ẹ pàdé mi nú àlùjánnà ẹ kó pàdé mi ń bo ẹ pàdé mi ń bo sọ́ọ̀mọ̀ túbẹ̀ tí kan bẹ́ẹ̀ lé wọn nánú ọmọ àtàwọn ọmọ ọmọ rẹ̀ ń takò yín wájú ọlọ́run o ìgbowó lọ́wọ́ yín o kò dàbí àwọn bàbá àsín o pé ẹ lọ wá òbúkọ tẹ́yìn rẹ̀ gba kalabaasi ẹ wá wá ẹ lọ wá àpò ṣúgà tí mo fẹ́ ni pé àlọ́mọ obìnrin tí mò ń rìlíìsì mo yọ̀ǹda rẹ̀ fún ọ láyé àtọ̀run ọmọ yìí àti gbogbo ohun tí ó jáde lára rẹ̀ kó pàdé mi ń bo sọ̀rọ̀ bó ti gbé àṣàmẹ́ǹtì fún ọ ìkankánu wọn ọ̀gbọ́dọ̀ ọmọ náà ní sọ fún ọ kí ló ní kó o ṣe ń mójú tẹ́sìn wọn àáfàá ní kí mọ̀tọ̀ wà bí ọ̀rọ̀ wà níyù nìyẹn a lè rí ẹni tí yóò gbọ́n tó jẹ́ pé òun ni ó mójútó àlámọ̀rí kíni o àlámọ̀rí tó ní í ṣe pẹ̀lú ọmọ obìnrin yẹn tí òfin lọ bọ́ sọ́wọ́kọ́wọ́ ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ẹ̀rí wá pọ̀ lórí ọ̀rọ̀ wà níyù ṣùgbọ́n tó kù fún mi ní ìsìnkò pé twenty minutes mọ́ sóyé ní ìsìn ìkẹ̀sọ àwọn ẹ̀rí kan nínú àwọn ẹ̀rí tí àwọn àáfàá lò kódà sẹ́rí ọ̀rọ̀ wàlíyù kárẹ́ni tí ó fi ọmọ lọ́kọ gangan súnà àwọn ànàbí ọlọ́run ni súnà kí mo pè súnà kí mo pè ẹ lọ wo Suratul Qasas Quran chapter twenty 28, verse twenty seven nígbà tó Ọlọ́run bá ń sọ pa ànábì wa Ṣuaib ṣe ẹ ti rántí nígbà tó fi fẹ́ fún ànábì wa Musa lọ́mọ kí ni tó wí ìníwúrídù an unki haka hidabna ta yi hataini ala an ta juro ni àwọn musulmi ètí làwọn àkúrá ní samani ya hika ọdún mẹ́jọ lè sèmi o fàyínà tí wọ́n ta aṣọ́ra fàmí ní indika tó o bá wá kọ̀m̀plìtì ẹ̀ tó pọ́dún mẹ́wàá o ìwọ tó o bá fẹ́ bẹ́ẹ̀ kò ṣe kankan àfọwọ́ ibùdó kẹfìrì wọn lọ́dún mẹ́wàá lánàá bí musa lò tẹ̀sí ànábì ṣùáì ó sì padà mo fẹ́ fi ọmọ mi obìnrin ọ̀kan nínú àwọn ọmọ mi méjì yìí tọ́ ọ tọ́jú ẹran níbi odò yìí mo fẹ́ fún ọ nìkan nínú wọn ó dẹ̀ padà fún lóòótọ́ ànábì ṣùáìb fún rẹ̀ gangan ó dúró nípò ta ni o wàlíyù fọmọ rẹ̀ obìnrin bákan náà ànábì sallallahu alaihi wasallam ìfẹ́ káwọn ẹ̀rí mi wà nù kúránì kọ̀sásíkò rẹ̀ ó ní lánìkáhà ìlàbí wàlíyù yìgì olè lálàáfíà sóyè nìsín lílálàáfíà yìgì olè ṣẹlẹ̀ àfi kárí aláṣẹ abẹnugan òpómúléró tí ó sọ pé obìnrin rèé o ayọ̀ǹda rẹ̀ fún yín o àdíìsì tọ́lá láàfíà ni àdíìsì ibùdó májá tírìmì tàbí dáwùd òun làdíìsì yẹn nínú ìrìwáwùl gọ̀lì volume 6 page 24 to sheikh al-albani wọ́n sọ aha àdíìsì yẹn níbẹ̀ ríwájà yàwó aisha náà tó ń bẹ radiyallahu anha tó ní bá nàbí sallallahu alaihi wasallam ó ní àyùmọ̀ mọ́ra àti nakahat bìgẹ́rì idli mọ̀wálí á níbòmí ó lo sígà mi èyí tó jẹ́ kémi ò mú eléyìí ni wípé ó ti gbé wá ní plural èyíkéyìí obìn èyí tó fa plural ó nídìí o kò sásìkò ẹ ń bá lọ fi rẹ̀ lọ́kọ láì ṣe pẹ̀lú yọ̀ǹda ọ̀kan nínú àwọn aláṣẹ rẹ̀ sẹ́yìn pa aléyàn mẹ́rìnlá ló fomi lọ́kọ mẹ́rìnlá á dẹ̀ka wọn bí wọ́n ṣe tò wọn ọkàn lọ fi rẹ̀ lọ́kọ ni kèése kankan nù wàlíyù in ló ṣe kíni o òun ló fi lọ́kọ fàníká òhà bá ti lọ́n fàníká òhà bá ti lọ́n fàníká òhà bá ti lọ́n nìka àbú ló ṣe nìka àràdàràdà rédèrèdè ló ṣe nìka àrè ọ̀fẹsẹ̀ rinlẹ̀ obìnrin tó fi rẹ̀ lọ́kọ só ti yé ní ìsìn àbòbí tó fòmí ẹgbẹ́ rẹ̀ lọ́kọ nìka àrè ọ̀fẹsẹ̀ rinlẹ̀ o anabi sallallahu alaihi wasallam òun tó bá ti yé wa báwọn pé kí wàlíyú ọ̀hún àti ọ̀fọ̀ ọmọ obìnrin lọ́kọ òun ni ó sọ ìgidì ẹ̀tọ́ ó yẹ ká wá mọ àwọn wo ló lè jẹ́ wàlíyú gẹ́gẹ́ nígbà bá mọ̀ wọ́n mọ̀jẹ̀mú wo ni ó wà lára wọn torí sàrí rush torí ibi tá à ń lọ́pọ̀ sẹ́ẹ̀rí ọ̀rọ̀ wàlíyù pẹ̀lú tàtàbùlà àdílà káwọ àwọn ẹ̀rí inú kùránì àti súnà àwọn àáfàá wa mú wá pé àwọn tá a bá kọ́ wò ó ẹni tí wàlíyù kọ́kọ́ tọ́ sí tọ́jẹ́ pòun lẹni àkọ́kọ́ tẹ̀rìtìbù làwùlíyà ni mò ń sọ lọ báyìí àbí mọ́nìbù làwùlíyà àwọn wo ni wọ́n máa fòbìnrin lọ́kọ bàbá lẹni alákọ̀ọ́kọ́ ọ̀dìlì tálẹ́ni alákọ̀ọ́kọ́ jẹ̀mọ́ tálẹ́ni alákọ̀ọ́kọ́ anabi shuaib ó fọmọ ẹ̀ lọ́kọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ anabi sallallahu alaihi wasallam ó fi fatima lọ́kọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ umaru fi afsọ lọ́kọ fanabi asala bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ abubakar fi aisha fanabi bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ sallallahu alayhi wa sallam wa radiyallahu anhu bàbá lẹ́ni àkọ́kọ́ bàbá tó bá wá ṣẹlẹ̀ kí bàbá ti kú bàbá ò sí láyé bàbá ò sí nítòsí bàbá ti sọnù àbáwọn tó jọ bẹ́ẹ̀ sóyé ta lẹni tó tó tẹ̀lé àwọn àáfàá míì sọ wípé ẹgbọ́ mi o tó nílẹ̀ jù náà àwọn àáfàá lè fẹ́ gbé wáyé pẹ̀lú àwọn ẹ̀rí lẹ́yìn bàbá a tún lè sọ pé àlìjádù tá a mọ̀ pé o bàbá bàbá sẹ́yìnbé ọlọ́run máa tó bó ṣe ìrùngbà míì bàbá èèyàn máa kú tí ó ṣe kíni o tí ó ní bàbá láyé gbogbo àwọn ọmọ obìnrin tó bí tàdámọ̀ fi hàn lọ́kọ o grandfather kìí ṣe maternal grandfather o paternal sẹ́ẹ̀rí gbogbo àwọn tí ọkọ máa fi obìnrin lọ́kọ kìí ṣe fámílì ìyá o kìí ṣe kí mo pè é kìí ṣe fámílì ìyá o fámílì ta ni o fámílì bàbá ni o kìí ṣe fámílì ìyá o àwọn nínú àwọn afáwa sọ wípé ẹni ẹlẹ́ẹ̀kẹta òun ni àlùwàsíyù tàbí kápẹ́ ní àlùwàkílù bàbá sọ́lé àlùfẹ̀mín wọ́n fọ́ ilé yìí púpọ̀ nínú àlùjáàmù ilé àkámì fíkì sunna khulasatul qawl òun ni wípé bàbá lè sàsọ́ọ́lẹ̀ tàbí kó gbé that offer bàbá lè wà láyé kó gbé authority yẹn fún ẹlòmíì ọmọ akéwù mi ìwọ ni ọba fáwọn ọmọ mi lọ́kọ ọmọ akéwù mi bá a ṣe kí ni o ìwọ ni ọjẹ́ wà líyù fáwọn ọmọ mi láti fẹ́ lọ́kọ ìwọ ni ọmọ ìwọ ni ká máa bí gbogbo òbéèrè ó lè mọ́ ọ̀rẹ́ rẹ̀ kan ó lè mú bàbá lè mẹ́rin tó wù kódà ìbá lọ mú èèyàn bá jẹ́ yorùbá kọ́ lọ mú yíbò pé yíbò tó jẹ́ mùsùlùmí yìí ni kí ni o lọ́tẹ̀rin lọ́rùn òun yẹn fún àwọn màmí lọ́kọ èèyàn láwọn máa pè ní wákìl àbí wà sí yù ẹni tó ti sàsọ́ọ̀lẹ̀ pé òun ni kọ́ mọ̀ ọmọ rẹ̀ lọ́kọ mo rò bá ń bá mi lọ ẹlẹ́kẹrin alaahu shekik alaahu ashekik full brother sister tó fẹ́ lọ ilé ọkọ bàbá lè ti kú àbí bàbá ò tiẹ̀ lálàáfíà tó fi lè sọ pé bàbá wà lórí àìsàn ìwọ tó jẹ́ sísà ní ìsìn kánilá pẹ̀rẹ̀ ní ìsìn ọwà 211 ní ui bọ̀dá rẹ̀ sì ti bàlágà à ń bọ̀ wá síbi mọ́jẹ̀mú wà líyù o bọ̀dá rẹ̀ lè fi ọlọ́kọ nínú ṣẹ̀ríà òun ló ní number four bọ̀dá rẹ̀ full brother from the same father the same mother ó lè fi ọlọ́kọ nínú ṣẹ̀ríà <clears throat> lẹ́yìn eléyìn alaahu lilabi half brother paternal half brother bọ̀dá rẹ tó jẹ́ pé bàbá lásán lọ́dà yẹn pọ̀ ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ dádì rẹ níyàwó méjì mẹ́ta mẹ́rin sóyé bọ̀dá rẹ ọba kan ọlọ́run bá sanyín lẹ́sàn rẹ ọba kan rẹ tó jẹ́ pé bàbá lọ́pa yín pọ̀ tó bá jásí pé mọ́mì rẹ ní ìsìn wọ́n ti lọ́kọ kan rí kan tó wá fẹ́ dádì rẹ wọ́n wá bí ọmọ ọkùnrin sílé ọkọ wọn àkọ́kọ́ kò lẹ́tọ̀ọ́ kó fi ọlọ́kọ torí pé ìyá lásán ló ṣe kí ni o sọ́dígbà mi tá a bá sọ̀rọ̀ fíkìú mọ́ ti ọpọlọ bọ́ o sọ pé nínú ilẹ̀ yorùbá ní ìsìn àwa máa ń bìlíwù pé ọmọ ìyá wa àjọ súnmọ́ra wa àbí kò rí bẹ́ẹ̀ nù ṣẹ̀ríà bàbá ẹni tí bàbá jọ dà yẹn pọ̀ ẹ súnmọ́ra yín ju kéde lọ o ẹni tí ìyá jọ dà yẹn pọ̀ lọ kódà tó bá di bí ọ̀rọ̀ ogún ẹ súnmọ́ra ju ẹni tí ìyá jọ dà yẹn pọ̀ lọ ṣe ní táà ń sọ yé àbí òye ọmọ ìyá rẹ tọ́jẹ́ pé bàbá lọ́dà yẹn pọ̀ òun náà lè dúró ń pò wà líyù ibùdó làá fi ṣẹ́kìkì full brother rẹ ọmọkùnrin tóun náà bá bí ó lè fi ọlọ́kọ ṣe ẹgbẹ́ yìí tó lè kéré sí ọgán tó bá ti lè bàlágà táwọn mẹ́jẹ̀mú tá a kà bá ti pèsè la òun náà lè ṣe kí ni o ó lè fi ọlọ́kọ ibùdó làákìlì làábì ọmọ ẹ̀yà rẹ tọ́jọ́ kí bàbá lọ́dà yẹn pọ̀ ọmọ tiẹ̀ náà ọmọ half brother rẹ tọ́jọ́ kí bàbá lọ́dà yẹn pọ̀ ọmọkùnrin tóun náà bá bí ó lè fi ọlọ́kọ nù ṣẹ̀ríà àlàámù shakik ọ̀nkù rẹ àbúrò àbẹ́gbọ̀n bàbá rẹ̀ tó jẹ́ pé bàbá kan náà ìyá kan náà lọ́jọ́ bóun àti ta ni o òun àti bàbá rẹ̀ your full uncle tó jẹ́ pé paternal full uncle nìyẹn bàbá kan náà ìyá kan náà ó lè fi ọlọ́kọ bákan náà àlàámùlẹ̀ àbù ọ̀nkù rẹ̀ tọ́já sí pé òun àti dádì rẹ̀ bàbá lásán ló ṣe kíni lọ́dà wọn pọ̀ ìyá ò dà wọn pọ̀ òun náà lè ṣe kíni o ó lè dúró pò wà líyù ẹlẹ́kẹ̀wá ibnu làámi ṣèkì your full uncle ọmọ tó bá bí ọmọ tí uncle rẹ tó full uncle rẹ bàbá kan yàgàjẹ́ àti bàbá rẹ ọmọ tóun náà bá bí lọ́kùnrin o lè fi ọlọ́kọ ibnul amil ab uncle rẹ tó já sí pé half uncle ni bàbá lásán lọ́dọ̀ òun àti bàbá rẹ pọ̀ ọmọkùnrin tóun náà bá bí o lè fi ọlọ́kọ bákan náà ibnul mar'a ẹlẹ́kejìlá náà ibnul mar'a ibnul mar'a obìnrin gangan tó fẹ́ lọ ilé ọkọ ọmọ tó bí fún rẹ̀ eléyìí tó ẹgbẹ́ divorce ni àbọ́kọ rẹ̀ kú ó sì rò pé jẹ́ fún yín lápẹẹrẹ èèyàn márì ní age sixteen ó bímọ ní age seventeen sóyè nìsín ìgbà tí èpè thirty two ọmọ ìdàgbà kọ́ ti pọ́ ọmọ ọdún mélòó ọpọ́ ọmọ ọdún mélòó fifteen bàbá rẹ̀ bá kú sọ́rọ̀ mi yé nìsín ẹni tó dẹ̀ pé thirty two years kò ní bàbá láyé kò lọ ń kú láyé gbogbo àwọn tá a sọ ìwọ̀n òsì láyé mọ́ ọmọ fifty years ti máa tú ọ̀tọ̀ bá jọ́ pé inú ṣẹ̀ríà ọmọ rẹ̀ ń lè fi lọ́kọ pé èmi o mo fi màmá mi lọ́kọ fún ẹ̀fẹ́ ẹ̀sẹ̀ fẹ́fẹ́ ọ̀rọ̀ ṣẹ̀ríà là ń sọ yóò mọ́ kìí sọ̀rọ̀ kíní o kìí sọ̀rọ̀ ọpọlọ o ọ̀rọ̀ ṣẹ̀ríà ni o ibnu libnil mara sẹ́wárí ọmọ tí ọmọ obìnrin tó bí ọmọ ọmọ obìnrin ọmọ ọmọ kí ni o obìnrin òun náà tó lè fi girama rẹ̀ lọ́kọ tó bá sì bẹ́ẹ̀ sẹ́rí ìtọ́jú ọmọ ṣe àròdọ̀ tó wá ni pé ọkọ níní èéṣe torí sẹ́ẹ̀sì nìkan níjọ́ tànà bí ìfẹ́ ọmọ sàlámà ó ti gbé sixty five years ó ti wọ menopause obìnrin míì kẹ́ nídìí kó wọ́n sábà lọ́ndà control ọkùnrin kìí ṣe pé fún sẹ́ẹ̀sì nìkan náà ní gbogbo ẹ̀ ọmọ ọmọ ìyá sixty tó fẹ́ lọlé ọkọ ọmọ ọmọ ẹ lè ti twenty yóò sì fi girama lọ́kọ kò sí nǹkan kan mo ti ka mẹ́tàlá báyìí àwa wa nọmba one kò sí láyé mọ́ nọmba two nọmba three mẹ́tẹ̀ẹ̀ta láì wàhálà wa ṣẹlẹ̀ yọ wà á di fasoltọ́nù wàlíyù mọ́ńlá wàlíyàlà ẹlẹ́kẹrìnlá ẹ máa wo bí tí ọ̀rọ̀ sultọ́ọ̀nù wà o aláṣẹ mùsùlùmí kí mo pè jẹ́ mọ́ nínú gbogbo àwọn mẹ́rìnlá tá a kà yìí mùsùlùmí tó ń kọ́ níbo lọ́wọ́ àbẹ́ ustaasu lè ké oyinbo lọ́wọ́ àmẹ́ ṣé wàsàlátù tó ọmọ ń lọ àbásíkiri tó ọmọ ń lọ ń bo lọ́wọ́ àmẹ́ àmírù jàmáà kan sóyẹ́ ní ìsìn àbí ẹnìkan tó ọpọ́n lé gan pé òun lọ́lọ́run ló sábà bí àti gbẹ́sìn rẹ̀ níbo lọ́wọ́ àánú àwọn mẹ́rẹ̀ẹ̀rin láì kò sí inú sultan mọ́jẹ́ nìkan tán ọjẹ́ sultan kèése táwọn ọlọ́pàá òtò mọ́ tí wọ́n tó tì mọ́lé kèése tí wọ́n kò kóbòkóbò tí ó tó mọ́ ẹ̀gẹ́jọ́ torí ọlọ́run sí èsù àwọn tó lè jẹ́ wà níjù làwọn tá a kà í ká má jẹ́ nìkan kan fọpọlọ wa ṣeré rárá só ti yé ẹnìkan ò lè tọ́ ọ jẹ pé tí dáàdì rẹ bá ti alágídí àwọn lè ṣe nìkan àbẹ̀ rárá o tí dáàdì rẹ bá lágídí dáàdì ẹnìkan kọ́ ló lè jẹ́ wà níyù ẹ tó try àwọn mẹ́tàlá yòókù ni níbo lẹ ti try mẹ́tàlá yòókù dé ṣé ẹ wá rí gbà tí mẹ́tẹ̀ẹ̀tàlá ọba wa rọrùn ló tó nǹkan ta ni o àsùlùtọ́n àbíná ibùwù àbẹ́ni tí sùlùtọ́ọ̀nù bá tọ́ bá fà kalẹ̀ bọ́yá kọ́ọ́dí ló pe ní o bọ́yá hákìmù ló pe ní o bọ́yá wàzírù ló pe ní o bọ́yá ṣùhùnù kinní kan ló pe o ẹni tí aláṣẹ mùsùlùmí tọ́ bá tó fà kalẹ̀ ó tó lè ṣe kinní o òun náà lè ṣe wàlíyù jàmọ́ sílẹ̀ ìyá àbí òye ọ̀dà májẹ̀mú wo rí lára tọ́ bá jẹ́ wàlíyù àwọn àfáà míì wọ́n ka májẹ̀mú mẹ́fà àwọn míì ka méje àwọn míì ka márùn alákọ̀ọ́kọ́ ẹni tí ó jẹ́ wàlíyù gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí mo fẹ́ ká di àwọn àárín ìmú ìwọ tó yẹ pé dádì rẹ kírísítẹ́nì ni wọ́n dádì rẹ tọ́kọ́ jẹ́ wàlíyù fún ọ èyí ọ̀wà túmọ̀ sí pé ẹgbẹ́ ní káàfù wọn gbogbo fámìlì yín fámìlì dádì rẹ ẹ lọ wẹ tọ́jọ́ kan yín bẹ́ẹ̀ ẹ lọ ta mo pé ẹni tó jẹ́ muslim tọ́jọ́ kan yín nígbà tẹ́ ẹ bá wá rí sóyè ní ìsìn ọmọ bó ṣe wá àpílì sí dádì rẹ kí dádì rẹ ó dẹlíkẹ agbára yẹn kan wá gbé fẹ́nìkan tó jẹ́ mùsùlùmí ìyọ́ ọmọ jẹ́ wàsíyù yọ́ ọmọ jẹ́ kí mo pè wàsíyù pé àbí wákìlì pé ẹni tí mo gbé agbára ìfún tí yóò dẹ̀jẹ̀ kí ni o mùsùlùmí ẹ̀rí wo làwọn àáfàá lò wọ́n lo àyà sọ́rọ́tùlẹ̀ àlàǹfààl àyà sàǹtọ́rọ̀ pé wàlẹ̀dínà káfàrú bá dùn máa ó lè yá ò bá sọ́ra àwọn kèfèrè apá kan wọn wọ́n mọ̀ jẹ́ wàlíyù apá kan a jẹ́ pé àwọn tá a jẹ́ mọ̀mí náà kọ́ wàlì mọ̀mí náà bá àbúrú àwòlìyá ọba àwa náà máa jẹ́ wàlíyù fúnra wa nínú súrọ́tùl nìsà kùrẹ́tì pa fọ́ọ̀fà sọ́wọ́ fọ́tù ọlọ́ni wà láyé tí alàlọ́hù lílì káfìrí ní alálímọ́mì nínú sẹ̀bíìlà àwọn àfáàlù ayá yìí ọlọ́ni sẹ́rí ẹni ọlọ́run lòun ò ní gé àlámọ̀ rí àwọn tó jẹ́ mọ́mì ní òun ọ̀wà ní kò sí lọ́wọ́ òun ò ní jẹ́kẹ́jẹ́ fèrè ní ọmọ wa darí àlámọ̀ rí mọ̀mí ni àwọn àfáà ní ọ̀rọ̀ wìláyà ọ̀rọ̀ kásọpá afọmọlọ́kọ náà ara àwọn ọ̀nà tọ́lọ̀hùn ní gbé fún kẹfìrí ni náà ṣe lo àyà ìpẹ́ tí ọ̀bà jẹ́ wà lílì ọgọ́dọ̀ jẹta ní o mùsùlùmí jẹ́mọ̀ sí táà sọ́yà bí òyì ẹni bá ti rí pé bàbá òun ń ṣe mùsùlùmí ajá sí pé kò sí inú àwọn tó yẹ kọ́ jẹ́ àwòlíyà á wà wẹ́lò inú àwọn fámìlì yẹn tó jẹ́ mùsùlùmí tàbí kí bàbá yẹn ó gbé agbára yẹn fún kíni o mùsùlùmí tó bá ti àdìjọ ọ̀nẹ́ká ẹni oníwà béèrè pé ṣé ẹ yọ̀ǹda ọmọ yín o sista ajára wọn ò ní bẹ́ẹ̀ ni ayọ̀ǹda sista ajára o kọfẹ́ brọ̀dá kíní o ajáru nìka àbáṣe kíní o ọba dé ẹlẹ́kejì wàlíyù gbọ́dọ̀ jẹ́ pé àlàákìlú gbọ́dọ̀ jẹ́ àlàákìlú ẹni tí ó lọ́pọlọ ẹ má jẹ́ kí dèdèrìn ọ̀dà tó ẹ̀gẹ̀ sí ẹ̀yọ̀ǹda ẹ̀yọ̀ǹda àwọn aláìsàlá ìwọ̀nyọ̀ǹda dèdèrìn yà máa fọ̀rọ̀ alámọ̀rí ọmọ ọlọ́mọ takátì rárá o ẹni tó lọ́pọlọ ni o tí bàbá bá lọ́pọlọ sọ́nà àbí kẹrẹ ṣẹlẹ̀ láàrin tá a dé nǹkan kan máa ń ṣẹlẹ̀ àwa tí dáàdi wa bá ti dàgbà ẹ ń bá nírú ẹlẹgbẹẹ tí wọn ń sóye súná Ọlọ́run táwọn òbí bá ti dàgbà débì kan ọpọlọ wọn máa ń wà affected ìtọ́ dáa ni kẹ́ ẹ wá wà líyù mi tó bá ti di pé ọpọlọ yẹn ṣe kíni o ó ti wà affected tí ọba wà affected bàbá rẹ ọba àkọmọ two hundred years òun lọ́lẹ́tọ̀ ọkọ jẹ wà líyù àfi tí ọba tó ń gbé fẹ́ lómi tí ọba ti agbe fẹ́ lòmíì òun náà ni ọ jẹ tábà tí a rí pọ́pọ́ òsì gbogbo ara sí ń mọ ẹlòmíì ni ó tàn kàn nínú àwọn tá a ṣe kí ni o tá a ti kà ẹni tí ọ̀jẹ̀ wà ní ìgbọdọ lọ́pọlọ torí ẹ bá o fúnra débi pé yóò wá dáadáa fún ẹlòmíì àlùbáàlì bàlágà kì í ṣe àbúrò ọmọ pé wọ́n sọ pé ọmọ ìyá wa lè ṣe kíni o ó lè jẹ́ wà líyú àbúrò rẹ tí ò tí máa tó ọ kò lè jẹ́ wà o mọ́bíyà pé àbúrò ẹ̀kọ́ nọmba wán o kó tó kan àbúrò rẹ ó ní stẹ́ẹ̀fù o só ti yé ẹni tí ó jẹ́ wà líyú gbọ́dọ̀ jẹ́ tó ti bàlágà ẹni tá a ti láwọ̀ ẹ̀sìn bọ́rùn ẹlẹ́kẹrin àzùkúrọ̀ ọkùnrin òun ni ó jẹ́ wà líyú obìnrin jẹ́ wà líyú àfáà tí wọ́n rọ̀ mọ́mí mi fún mọ́mí mi ní lẹ́yìn rọ̀mọ̀dọ́ ọ̀tọ̀ lọ kódà gan wọn ra sọ léyàwá fún mọ́mí mi mọ́mí wọn sọ pé àwọn ti yọ̀ǹda mi fún wọn sì nálẹ̀ ṣe màmá èyọ̀ ń da wọn ọ̀bá àgbà bọ́ǹfìtà wọn ọ̀bá àgbà yẹ́lò bẹ́ẹ̀rì sóyè nìsín àrẹ́gbẹ́ǹtì ara ilé lóyún bàbá ní máa ṣe kí ni o ní máa fọmọ lọ́kọ nínú ṣẹ̀rí àti ọlọ́run àti náà sọ́lá àlọ́sálà àlàádáàlà déédéé ó gbọ́dọ̀ wà fún kí ni o ó gbọ́dọ̀ wà fún bàbá àbí wàlíyù tí wọ́n fọmọ lọ́kọ déédéé gbọ́dọ̀ ṣe kí ni o ó gbọ́dọ̀ wà fún bákan náà lè rí yà ó gbọ́dọ̀ jọmọlúwàbí kọ́mọ̀ jẹ́ ẹrú àtàwọn májẹ̀mú míì tí àwọn àfáà tí wọ́n kà torí pé wọ́n ní àsìkò ti lọ àwọn bòmí mi rò bá tún lè débẹ̀ mọ̀ subhanallah ọ̀dà níparí kí la wá fẹ́ rí dìmú nínú ọ̀rọ̀ wàlíyù yìí gangan ìta fẹ́ rí dìmú ń bẹ̀ ni wípé obìnrin tí wọ́n bá fẹ́ nílànà páwọn ń tá sọ yìí ó pé a sì lọ yọ a lọ tọrọ ìyọ̀ǹda rẹ̀ lọ́dọ̀ àwọn tó ṣe kíni o lọ́dọ̀ àwọn tó ṣe kíni àwọn tó ṣe kíni nǹkan kan ní ọ̀sẹ̀lẹ̀ lẹ́yìn ìgbà náà mo fẹ́ ká ibi tí màá fi round off lélẹ̀ o obìnrin tí ákùdù nìkan àbá ti wá ṣẹlẹ̀ sí àwọn nǹkan kan ń bẹ tẹ́ẹ̀fì mọ̀ wípé ṣé lódodo òun lákùdù nìkan lọ́sẹlẹ̀ àbí òṣè kíni o àbí ọ̀sẹlẹ̀ jàmọ́ sọ̀rọ̀ mi yà àbí òye alákọ̀ọ́kọ́ ń bẹ tí bàbá bá ti lé ní mo yọ̀ǹda ọmọ mi o kó di ìyàwó rẹ o nǹkan alákọ̀ọ́kọ́ obìnrin yìí ó ti dẹ lẹ́tọ̀ọ́ ọkùnrin wọn ti lẹ́tọ̀ọ́ àti súnmọ́ra wọn tí oyún bá dé lọ́la kò nídìí à ń béèrè ta ló lóyún ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì obìnrin tá a sọ pé bàbá rẹ ti yọ̀ǹda yìí gbogbo ohun tí ọba ṣe ọ̀dọ̀ ọkọ ni ó ti máa gbà yọ̀ǹda lásìpè ní ibnul waliyi kí la pè jẹ́ mọ́ ẹ̀ mọ̀ tó bá wà lílù ní ọtọ́rìtì mo ti gbé fọ́kọ tọ́ ọ bá fẹ́ ọkọ̀ ní kìlókọ̀ ẹ̀ sísá alágbájá tẹ́jọ wà ní skul ó bímọ fẹ́ lọ kí ó pè àfà sísá alágbájá bímọ fẹ́ lọ kí sẹ́ ìyọ̀ǹda tó bá lòun ọ̀yọ̀ǹda ọ̀ lẹ́tọ̀ọ́ lọ. jẹ́mọ̀ ṣe tá yé ní àṣẹ́tùmẹ̀ ni wípé kèé ṣe pé dáàdì rẹ̀ sọ pé mo ní kó wá bá mi lé àfà ní gbọ́dọ̀ wá sẹ́ àfà dídìrí wo nìyẹn àfà àtọ́jọjú last week ni àfà àwọn òṣèré yọjú ní sí mo sọ pé àṣẹ ti kú ò lọ́dọ̀ bàbá ọbọ̀ síbo tí dádì ẹ̀ bá pè wípé ẹ ọmọ tó ṣẹlẹ̀ jọ wá sáré bá wọn fọṣọ wá pàdé mi ní kìlọ̀ pẹ̀ ìyàwó mi ní mo ṣe wà ní ui tí bàbá ẹ̀ bá pè lálẹ́ yìí mo ti pa fóònù mi ń sè mo lè wà ní tébù kò tó bẹ́ẹ̀ kọ lọ yes kò tó bẹ́ẹ̀ kò sì ní lọmọ jẹ́rìí ìyàwó mi kò ní lọ kò ní lọmọ jẹ́rìí ẹ̀ wàláì kò ní lọ ah, kò ní lọ kò tó bẹ́ẹ̀ ibi tó lè lọmọ mọ́ ibi tí general permission tí general kéde tán bá ní pẹ́sẹ̀ dáwà kan délẹ̀ ní ìsìn kò ní tọrọ ayé ẹnìkan kú ládùúgbò àfẹ́wẹ̀ kò ní tọrọ ayé mo ti fún láwọn jẹ́ permission kan ṣùgbọ́n kí mọ́sálẹ́ fẹ́ ràn jùlọ bìkan bì obìnrin ẹsẹ̀ ń tá a máa tù èmi ẹsẹ̀ dàyúùsù ìyẹn sọkọ bá ń gẹ̀ tíyàwó mi àwọn arànjú ìyà kí ìlú èmi ẹsẹ̀ ló ọkọ bá wọn torí dàyúùsù ara ọkọ tí ó di àwájú ọlọ́run ni èmi àjẹ́dà yúùsù ìyàwó mi ọkẹ́ àmọ́ ẹranjú rárá o àṣẹ ti dọ́wọ́ mi bọ́sẹ̀ ti á dọ́wọ́ mi o kìí ṣe pé kọ́mọ̀ lọ́dọ̀ fámìlì rẹ̀ àwùsù bíi láì kìí ṣe kọ́mọ̀ lọ́dọ̀ bọ̀dá rẹ̀ kódà àtòjọ lọ ni kìí ṣe kọ́sẹ̀ ìnáwó ká mọ̀ lọ hmm, kìí ṣe pàdé di súnà só ti yé ṣùgbọ́n àṣẹ ti bọ́ sọ́wọ́ ọkọ ibi tó bá ní ọlọ lọ́ọ̀lọ́ ibi tó bá ní ọmọ lọ́tọ̀ ọba lọ wà lẹ́ọ̀dẹ́ ẹlẹ́sẹ̀ ẹlẹ́kẹta tí ọkọ yẹn bá kú sóyẹ́ ní ìsìn ọ̀rọ̀ jíjẹ ogún jíjẹ kí mo pè é jíjẹ ogún ó ti ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì o so ti yé nìsín ẹ máa jẹ ogún ara yín ṣé n tàn sọ yàbí òye nìsín kì wá ṣe pé ẹyin ọmọ wa tó kú bẹ́ẹ̀ ọ̀gán ló ti ẹ̀ pa ogún wèrè wo lọ fẹ́ jẹ ẹyin ó ti yọjú lé wáńjẹ òní ṣèmọ́kẹ́ yọjú ni ṣé ẹ ti lọ́kọ àtìyàwó rárá o ogún ti rinlẹ̀ o jẹ́mọ̀ kí mo wí ogún ṣe kí ni o ogún ti rinlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì gbogbo eléyìí nǹkan o ẹ gbọ́dọ̀ gbọ́yé láàrin ara yín ẹ máa jogún láàrin ara yín o bákan náà alisimta ẹ máa gbádùn ara yín ẹnìkan ọ̀gbọ́dọ̀ ojú pé kílẹ̀ ń ṣe ń bẹ̀rùn títa ni àti tàtọ́kọ̀ àtìyàwó ń ṣe so ti yé ní ìsìn gbogbo eléyìí nǹkan o yóò máa ṣẹlẹ̀ bákan náà nǹkan o ọ̀rọ̀ tẹ̀síyìn mímọ̀ sọ̀sọ̀ ìyàwó tí èsè yẹn máa ṣe ké wáyé tẹ́ làtìkè lónìí wáyé tẹ́ tọ̀lẹ́ẹ̀dì dẹ̀dẹ̀rẹ̀ ní ọ̀nì kí lọ́kọ̀ ọ̀gbà tọ̀lẹ́ẹ̀dì sọ jẹ́ bí ọkọ rẹ̀ ṣùgbọ́n tó bá tilẹ̀ di pé ó rinlẹ̀ pé ẹ ti jọ́kọ àtìyàwó ìyàwó ọmọ sọ̀sọ̀ fún ọ ìwọ náà ṣe kí ni o ọmọ ṣe ọ̀sọ̀ fún bákan náà àlàkálùwà ẹ lè jọ wà ń kọ̀rọ̀ gbogbo tá a dẹ̀ ń sọ ìrè tí ọba ti sí ṣùgbùtù akídì nìka kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kálùwà lè ṣe kéde ó lè ṣẹlẹ̀ tẹ́ wà ń kọ̀rọ̀ kí lẹ́ ń ṣe ń bẹ̀ òkè làtàkùsí alátarodo ni tẹ́mi àtìyàwó mi ṣe ń bo ẹ lè jọ wà nú mọ́tò dáfà lẹ́fọn alẹ́ kọ̀sẹ́ tí ó yẹ̀yìn lọ́wọ́ ẹ̀ wò bákan náà asáfárù máa ń ẹ lè jọ ṣèrìn àjò ẹni tí ètí ìṣe ákìlù láàrin tẹ́lẹ̀ lẹ́tọ̀ọ́kẹ́ jọ ṣèrìn àjò dádì mi ń bẹ ní abẹ́òkúta èmi ń bẹ ń bàdàn dádì mi wá láwọn fẹ́ mọ sísà tí mo fẹ́ fẹ́ ẹjọ́ àṣẹ̀rìn àjò ẹlẹ́sẹ̀ ni láìsí máa ráàmù rẹ̀ ń bẹ ìyún lápàdà yẹn júbọ̀ báyá ẹ gbọ́dọ̀ jọ ṣe ìrìn àjò aláàkùlù máa jẹ̀mọ́ ẹ mọ̀ ló ti jọ jẹun kí wọ́n lẹ́nu sọ sí ẹ lè jọ ṣe kí ni o lè gba kára bọ́ta tí wọ́n bá má kára òun náà má kára tó bá fi búrẹ́dì má kára yóò gbèsè ìwọ́n náà gbèsè lẹ́nu bí wọ́n tẹ́ ní ti lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ jọ máa jẹun láàrin ara mi àbí òye gbogbo àwọn nǹkan ti wá máa ń ṣẹlẹ̀ láàrin yóò lè ṣẹlẹ̀ láàrin yín eléyìí ni tá a fẹ́ ká gbọ́yé nínú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú wàlíyù abẹ́lọ́ ọlọ́mọdé àjẹsẹ̀gbé gbogbo ń tá a ṣe táàfì rí ìbínú rẹ ọlọ́mọdé àlè ṣe síwá lọ́mọ àlè náà ṣe wá lọ́mọ náà ọlọ́lá ọlọ́wà láàfù wáta ilà